kamaloe nareo elu eloni ojúrí ojúrí tó lè mọ láyé táwa yìí ó mọ zele kamilelelu kamilelelu lelu. Jalola come le bisi bóyá mo lè dìde sí i come le bisi bí bàtà rẹ bá fẹ́ dún kókó. bàbá olóko tó bímọ mẹ́ta o lówùrọ̀ ọjọ́ ni wọ́n máa ń roko èyí tó máa kọ́ dání èyí tó máa bẹ̀rẹ̀ dání èyí tó máa dá dání gbogbo wọn ni wọ́n jọ máa ń roko wọn mọ̀ wípé ohun tó fi ṣiṣẹ́ ni wọn ò fi jẹun ìgbà tí wọ́n ṣiṣẹ́ tán bàbá máa bọ̀ kẹ́ ẹ jẹun èyí tó mú ọkọ dání ó débẹ̀ ó gbìyàn èyí tó má dáadáa ní ó débẹ̀ ó bu tiẹ̀ o èyí tó má bẹ̀rẹ̀ dání ó débẹ̀ ó bu tiẹ̀ ọlọ́kọ̀ sọ pé bá mi mi ò lè jẹyán tán o aládàá sọ pé ìyá dá yín mọ̀ ilé mọ̀ dáa mọ̀ bí n ṣe mi rí gbogbo yàrá bẹ́ẹ̀ yanu ọ̀dọ́ lù èmi ló lórí rin àwọn aláṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé alábàáyín kì mọ̀ bá sí rògbòdìyàn nínú ìlú so gẹ́gẹ́ bí n ti mọ̀ ìrẹ́yìn ọba wọ̀lú ke tẹlẹ jẹ́jẹ́ ni èrè wọ̀nyí ti rí yan àgbà gẹ́gẹ́ bí ọ̀dọ́ ìlú náà èèyàn àṣẹ àjẹjẹ aláìkàlábàáyín Kalagba ẹ̀tọ́ rí a yẹ́yẹ́ oríire wà níbẹ̀. tí mo bá understand nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé ẹ fẹ́ gbowó lẹ̀ lọ. ti yé yín. gbogbo ilé kẹ̀lé as youth ambassador kí n fún yín ní owó lẹ̀ àmọ́ èmi ò ní fún yín lówó o ti rí mi ní fún yín lówó ṣé ní nǹkan tó ju nǹkan tẹ́yìn fẹ́ gbà lọ lèmi máa fún yín. ẹ mọ̀ sẹ́wọ̀n ẹ mọ̀ sẹ́wọ̀n ẹ mọ̀ sẹ́wọ̀n rárá kò sí tó ní lọ́dọ̀ ọmọ gbòòrò bí o sowó lẹ́yìn owó olówó lẹ́yìn owó owó lẹ́yìn ọlọ́run èèyàn lójúkùn ẹ kọ́wọ́ bọnú mọ́tò kẹ gbowó fún wa bẹ́ẹ̀ ni yóò fẹ́ sórí ibú. lóòótọ́ ni pé owó wà very important but ṣẹ́yìn ò fi pé kẹ́ wá ṣiṣẹ́ owó yẹn fún ara yín náà ó wà important ni. ẹ rẹ ẹ fẹ́ gbọ́ ẹni tó bá fẹ́ lọ sí school nínú yín àbò fẹ́ kọ́ṣẹ́ nínú yín àbò fẹ́ máa tajà nínú yín èmi rẹ́dí àti ṣe fún ẹni náà. ìgbẹ́nu tó ń jáde ògùn àgbà ni àrà àtọ́ka ni. yeye ìfọ̀gẹ́tì ilé ìwé jáde bá a ṣe wà á orí ti dọ́ta mẹ́rẹ̀ẹ́rẹ́lẹ́. bí ọkọ tiẹ̀ ló ń kàwé àwa ìbáṣe wa àwa kọ orí kúrú. àwọn ọlọ́lẹ́wọ̀ ọlọ́lẹ́wọ̀ bọ́lá mo ti gbọ́ yín ọ̀rọ̀ náà mo ti gbọ́ yín. owó owó kúkú sí. mo ń lọ sọ́dọ̀ balẹ̀ ǹsìn ṣòtì yẹ̀yìn ẹ̀yin tí ẹ wà interested ẹ bá mi bẹ̀ wẹ́n lẹ́ ṣe fowó náà má ṣe fún yín ọ̀ṣẹ́wù. ìjẹta ìjẹta ìjẹta ìjẹta. ṣéwọ̀n náà kó. ìjẹta àwọn mú ní. mama o mama o mama o. gbogbo ní gbogbo ní kí n sọ pé yàrá eléwé ni ìdẹ́bí yàrá eléwé àmọ́ bí aṣá gbó. àwọn akíkà lè mọ ẹ jọ èmi fẹ́ béèrè ìbéèrè kan ṣẹ́ni tí ò bá kàwé ṣé kì í lówó ni. ó má yàgbé lẹ́nu. lówó àlejò pàápàá. ẹ̀wò wa ni gbàrọ̀ mi dẹ́lẹ́rù tó arábìnrin ilẹ̀ ló bá wá èwo ni ti iléèwé tó sọ pé kọ́ọ̀mù wa máa kàwé ta ló bẹ̀ yí pé a fẹ́ ṣáṣọ wípé a fẹ́ kàwé àwa bàbá wọn gan ò kàwé débi pé ọmọ wa máa kàwé wọ́n ṣe wà yẹn lẹ́yìn owó owó náà tún ni. ibi tẹ́ ń lọ ìdí jìnnà jù àwọn ni àwọn ló máa ń wà bó ṣe wù wà yìí àwọn ni kò fẹ́ náwó àwọn ni. ẹ ẹ o lè máa di bọn.

tó yọ àwọn àwọn náírà ilẹ̀ tẹ́lẹ̀ o kí wọ́n tó dé o yọ wá dìjà. o lè ní bàlẹ̀ wa yó. ala àbùdá. bí ìdìbò fẹ́ mi kọ́ bàlẹ̀ wa ni ọpọlọ. jàǹdùkú pálí ní balẹ̀. ẹ má bínú ẹ má bínú balẹ̀ ẹ má bínú balẹ̀. yọ wá dìjà àwọn jíkiri kóòtù tí wọ́n bá ti tí wọ́n bá tí wọ́n bá náwó owó ìtàkùrù pàrọ̀ àwọn làá fún un lẹ̀ kò ní rí kẹ̀kẹ́ gbà ẹ̀sàfìdélẹ́kẹ̀ ẹ̀fílẹ̀. ìdàrẹ́ òyìn bá mi ah. gbogbo oyin mi wí látàárọ̀ tó dà gbé mi gbìmọ̀ pọ̀ báwo ló ṣe fẹ́ ṣe ìyá ọ̀dọ́ ìlú ní àǹfààní torí pé mo ti mọ̀ pé ọ̀rọ̀ owó ọ̀tẹ̀ mi wọlé síbẹ̀. ẹ ẹ ilédìí àbí ìlàdìí àbí iléṣà àbí ìlú wo lọ́nà tiwa. àwa àgbààgbà olóyè ń sọ̀rọ̀ ìwọ wá ju ẹnu sí i ó rí bó o gọ̀ ó dẹ̀ bàjẹ́ ẹ ṣé torí pé a ti fẹ́ jẹ olórí ọ̀dọ́ ṣebí torí ilẹ̀ tó lọ bá wa jà fún ilẹ̀. ìdáwọ́ ìlú ọlọ́pàá rún. ìlú ọlọ́pàá rún. òun ló jẹ́ ká fi kún ẹ dé tàbí kún ẹ lóye. ṣebí ìtàn ìtàn ló balẹ̀ ẹ lọ́wọ́ lọ àwọn ìlú ọlọ́pàá rún kì í sóun ló gbà ẹ ọmọ tó lẹ̀ máa lọ. balẹ̀ kì í ṣe lórí ọ̀dọ̀ máa fi ọdún kú ọ̀dọ̀. àti ìwọ́jọ̀ bí ọ̀dọ̀ ọ̀dọ̀ ọlọ́run máa jọ inú rẹ̀ àwọn ọmọ ọlọ́pàá náà. dáadáa o. ẹ ló nọ́mbà tó fún wa jẹta náà àtàkọ lọ. Eh, eh? bàbá ẹ eh, wo mo ti wo gbogbo ẹ o kò tá a máa láti ṣe actually ni pé a máa ra butternut ká máa fi de gbogbo ẹ wo gbogbo eléyìí tó ń gbọ̀n yìí gbogbo ìpátá la máa ṣe tó máa dúró sí i ẹ̀ka ẹ̀ wá owó wá ká ṣe gbogbo yìí lẹ́kọ̀ọ́ náà bóòdì àti nọ́ọ̀tì. o ti ń wo yìí engineer tó mọṣẹ́ ni o. sórí owó tó ní ká máa lò ń tá lò ní o tó fi to gbogbo kíni papọ̀ yóò dún padà bóyìí bó ṣe ṣe ni. kó ló di pé o lọ pè wá ṣèbí àti ríra láàárọ̀ yìí. ẹ̀yin àríra. ẹ̀yin onílàkà yìí láàárọ̀ o. èsì wa ń kọ́. ẹ o ti kó lẹ̀ lé. kí ló dé. o ní ọpọlọ kankan báyìí. o ló fẹ́ bú mi. ná èwo ni èbú ń bẹ̀. èmi nígbà yìí mo pè tó da tó ìwà. èyí ń bà tẹ́mi ní kọ́ lọ bá mi mú ẹni tí yóò ṣe kéde tá a fẹ́ yọ búlọ́ọ̀kù ẹ́ńjìnì orí mo fẹ́ ṣe yín ẹ lè má máa sọ̀rọ̀ sí ọjọ́ yín báyìí. ẹ jọ ẹyin sọ̀rọ̀ sí ń jàre sọ́kà tó fẹ́ nǹkó. ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé sọ́kà ó ń jò ah! àmọ́ a máa wá bóòtù àti wọn àti fi dèun náà nínú ìwé wa lè mú dáadáa bẹ́ẹ̀ ni. kàpẹ́tù ẹ̀. ìyẹn ti yẹ. gbẹ́nu ọ̀tí sáhùn wéwu ọmọ agbó wèrè wọn ní sọ́kà sọ́bà àkọ́ṣe gidi gangan náà ìmáàlú sọ́kà sọ́bà lójú tiẹ̀. olórí burúkú ni orí ẹ̀ burú ṣé ẹ́ńjìnì búlọ́ọ̀kù ìlú sọ́kà sọ́bà ṣé mọ́tò ni gbogbo àti carburetor kọ òní ẹ ẹ sì sókè. òun tẹ ẹ mọ ẹ mọ ní. ìwọ náà mọ́tò sẹ́kù gbẹ́rù sọ́hùn. òkè ó yá ó yá ó yá ẹ lọ́wọ́ ẹgbẹ̀rún márùn-ún wákàtí ó kiri jẹ́ fún yín. kò ní kò ní kí a fún bàbá tó bí ọ olórí burúkú ọmọ ni ọ mo rò pé ìjọ àkómọ ẹ wọn tó sí àlẹ wọn ò rérò ìjọ náà ni ó yẹ kí bàbá ẹ ti mọ fún òun lè jèrè ẹ tọ́sẹ̀ kẹ́bí akólà òkété oṣooṣù bọ̀n bí ìgbà wọn tán alójú ìtì náà ògbé tí ń sẹ́jú orí burúkú ọkàn tó bí ìyà òní kẹ̀kẹ́ lórí rárá. ẹ lówó ni ẹgbẹ̀rún márùn-ún ọ̀n tá a bá jẹ̀ bù ó fowó tèmi lọ pílẹ̀ bàbá àjẹbù tọ́ba dé pẹ̀rù torí lé bàbá àjẹbù òun ní báyà tá a mọ láyé òun tó bàbá àjẹbù. ẹ mọ yìí orí ọ̀dà ẹ bèèmí lọ Jamiu Jamiu Jamiu ọ̀rẹ́ mi ẹ bèèmí lọ́wọ́ ẹ̀. ìjọba kọ́kọ́ pa kọ́lẹ̀ lọ́jọ́. ọ̀rẹ́ Jamiu ni wọ́n náà lọ mú ọ Jamiu tó jẹ́ mi mo bí ní ìsìn ṣe sọ́kà sọ́fà tòun gẹ́rẹ́ dáa ẹyin gan wù àjẹbù ẹ wù àjẹbù ẹ kó wọn lẹ kábàá yín fún kọjá ẹ ní bá bàjẹ́ pàṣẹ ìbá ìwé wa yìí. ẹ sọ fún un pé kó máa lọ. mo ti ń lọ. mi ìmọ̀ pọ́lọ́kùn bú òkè ni ẹ mo ti lórí burúkú ọmọ mẹ́ta tàtí èjẹ o ah, ah. lórí burúkú ọlọ fọwọ́ mẹ́ta jẹ bu ó rí. tó bá dúpọ̀ mọ kí ni ṣe dọ́nu fún mi. tó lè jẹ́ ẹ̀rọ ilé màsá bí wọ́n ṣe rí ìtẹ́ yí bí ẹ̀rù mọ́kà yìí ó lọ ṣe àṣì èrè kò mọ kankan kò lọ́pọ̀lọ́ká wọn àti tóbi ìyà ìṣeré ọmọdé ló kún nú ẹ̀ ó ah. dáadáa òsì jẹ́ kí n kọ́ ti fóònù tí mò ń bá. ó mọ n tó máa ṣẹlẹ̀ báyìí. ọ̀rẹ́ mi lórí burúkú lọmọ ètò ìtọ́. wọ́n bẹ̀ mẹ́lòmí wà. mọ̀mọ̀ mẹ́lòmí. wọ́n mẹ́lòmí wà. ọ̀dà wa wa mo ní màá mú wá. wọ́n ní tọ̀hún wá kó wá tún ọpọlọ ìwọ fún ara rẹ kí wọ́n á tún ṣe. ọpọlọ ti máa bí tiẹ̀. ọpọlọ tiẹ̀ lọ́yẹ̀. mo ní màá bẹ́ẹ̀ pẹ̀lú mi wọ́n tó máa ṣe kí ni tẹ̀bá kan máa pa kí ni. má tẹ̀lé wọn wà láwọn. ọjà mú bọ́. Ah. pẹ̀lẹ́ yọ̀dà fún ọ. ẹlẹ́jà rí ọmọ dáadáa. pẹ̀lẹ́. ta làwọn o. ẹ rà o mo fẹ́ ra búlọ̀kù. rárá wọn ra búlọ̀kù. pẹ̀lẹ́ sà o. Ah, rárá o bá mi ọmọ kékeré ni mí. ìní kìíní èyàn lọ́dọ̀ rere lọ́wọ́ ti kó sínú kìíní pásítọ̀ Chris yìí lóye ṣe dúrọ̀sì ah, ẹ ẹ ṣá o ẹ gẹlẹ. Ah, gbogbo ohun tí ẹ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ sà ah, mi ò kì í ṣe boyfriend ẹ mi ò dẹ̀ ní lọ́kàn láti jẹ́ boyfriend ẹ hmm. olùkọ́ ni mí tíṣà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí àgbègbè yìí hmm. ìgbà tí barista tí wọ́n wá sí ministry wa nígboro hmm. ni wọ́n ṣàlàyé fáwọn ìjọba tí wọ́n gbà wá síṣẹ́ pé ní àgbègbè yìí wọ́n wọ́n need education pé àwọn ọ̀dọ́ pọ̀ níbí tí wọ́n ní àǹfààní sí education ìyẹn ni wọ́n ṣe gbé mi wá. obìnrin tí wọ́n sọ fún baálẹ̀ pé tíṣẹ́ wọn wà ẹ̀yìn ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọ ńgbà tí mo dẹ̀ dé àgbègbè lóòótọ́ mo rí pé environment àwọn ọ̀dọ́ pọ̀ ń bẹ àwọn youth pọ̀ ń bẹ tí wọ́n nídìí education and uh, you as a as a parent uh, is a is a moral obligation láti fáwọn ọmọ yín ní sound education. kẹ́rí <clears throat> education was very important gbogbo ohun tí èdè abẹ́ afẹ́ dà láyé yìí o fẹ́ o fẹ́ di lọ́ọ̀yà ni o o fẹ́ di gọ́vnà ni o fẹ́ di senator minister president gọ́vnà ni o láti ní education so ìdí ẹ̀ ní táwa fi wá síbi pé ká fún àwọn ní education nígbà tí mo wá wà lọ́dọ̀ baálẹ̀ mo wá ní àǹfààní láti pàdé ọmọ yín and uh, oh. with the little interaction tí èmi pẹ̀lú ọmọ ìtajọjọ ní mo rí i pé ọmọ tí ó rẹ́dì láti láti kẹ́kọ̀ọ́ ni ó wá sọ fún mi pé kí n wá meet dáàdì òun kí n hmm. lè bá yín sọ̀rọ̀ kẹ́ lè support financially fún education ọmọ tó dáa ni mo dẹ̀ gbà ládùúrà pé máa jèrè lágbára ọlọ́run. sísà ní dáadáa bí ẹ kí ni I swear to God ní Yorùbá. má dojú tì wá a dúpẹ́ lọ́wọ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀. I swear to God. ẹ ti n tí mo sọ ẹ ti turn upside down ni o. mo ṣépè fọ́lọ́run I swear to God ìwọ ń bú ọlọ́run. ṣé o tọ́ ni bá mi mọ̀ wé o bá mi kàwé ẹ wo jáde tísà mo fẹ́ tẹ̀sí ọpọlọ yín wò ni mo ti wá di pé kò fi bẹ́ẹ̀ ṣe dẹ́kọ̀ ń wé gẹ́gẹ́ ilé ìkọ́ ah. orí ẹ̀. bọ́sì bí gbogbo ti gbẹ bàbá ẹ̀ gbogbo gbọdọ̀ sọ̀rọ̀. ọ̀gá báyìí aṣẹ́ wọ̀ dọ́kọ lòsì. ó fẹ́ gbọ́ mọ́kọ wálé. orí ẹ̀ wo bí eléyìí dúró fún ìmútu rẹ̀ má ti tẹ àní pọ́ọ̀sì nu. ẹ má ti ẹ gbọ́ jàre pásọ Chris ẹ ọlọ́run jọ dà fún yín ọmọ yẹn ọ̀ka ìwé látà ẹ̀kọ́ ń wè tí orí wọn ti dọ́ta tẹ́ ẹ lè kọ́ gan-an tí wọ́n bá pè yẹn ń wèrè ẹ ló ń rẹ́rìn kí ni sẹ́ wèrè ibi wèrè bá nìde tó bá lọ́rẹ̀ ń bẹ́ẹ̀ làṣà bá dínà wò lùtù ọkọ̀ àwọn tá ẹ̀kọ́ ń wè gangan wọ́n bẹ́ẹ̀ mẹ́jọ ó ti mẹ́jọ ó ti mẹ́jọ ìró àtọ̀rẹ́ rẹ mọ̀ bọ̀. wọ́n lẹ bọ́ bí o. ẹ mọ̀ bọ̀ ẹbẹ kọ wèé òkè ilé obìnrin ni gbogbo tọmọ náà kìsì ní ọ̀rẹ́ yìí. ọkùnrin làwọn ọkùnrin làwọn. méjò ẹ bọ́ ta kárẹ̀ ọmọ táyà bá bí ayá ní òjò àwọn rèé. dísà ẹ ṣúdẹ́ǹtì rèé ṣé ẹ rí eléyìí bá a ti bí i tán báyìí ọpọlọ tí ń bẹ ní orí ẹ̀ ẹ̀wọ̀n kẹ́ bí ọmọ ní ìjọ kìíní kó tó ti pọ́ gba súná kọ́ máa ti máa ṣe èbò ṣe àwọn àríkèjì ẹ̀ Iléṣà ló ń ti wá lóòótọ́ ṣùgbọ́n àwọn méjèèjì nìkan bẹ ní orí wọn ní ọpọlọ o wò bí dáàmú tísàrí ẹ bá ti bẹ̀rẹ̀ ló ti abdaf e, gbì gba bẹbẹ bí bọbọ bù ẹ wà lọ sí orí ọbẹ bàbá bọ́ sílẹ̀. Si ọba ọba àwọn bàbá bàbá bẹ ọba aláwìyé ló sọ bẹ́ẹ̀ tíṣà tí ọkùnrin ni. ẹ ṣe gan sa ẹ jọ kí ni qualification yín. kọ́. qualification yín wọ́n ló ń jẹun lẹ́tí ìjẹlé nìyẹn abẹ́. irọ́ irọ́ mò ń béèrè pé ìwé mélòó náà kà kí ni ìwé tán ti kà bọ́lẹ̀ kàwé dé. ẹ ẹ báyìí bá mi ìwò èmi o ìjẹsà bẹ́ẹ̀ ni fi síkírà àbí wàá fi jẹ̀nẹ́tì lẹ́nu torí nígbà bá kúrò lábà bẹ́ẹ̀ àbá wọ́n látàkà tó dé àrèléwé àyèyè nìkíní ìkejì gbogbo ẹran amípa gbogbo ọdẹ amídẹ yèsí alámakó ẹranko yìí iye ni mélòó fi iye nílẹ̀ ọdẹ mi wà nínú igbó mélòó mọ ìyẹn iye ìwọ̀ gbésùnú odò o mọ̀ pé òyìn mẹ́ja òyìn méjò mẹ́mọ bóyá wà kàwé mẹ́kàwé ní tèmi o. bá mi ẹja ní pa mo sọ pé nkàwé olùkọ́ tẹ́ ẹ bá kàwé àwọn àkórí burúkú sẹ́gbọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orí burúkú la kà. nǹkan wo bá mi. nǹkan wo eh, tíṣà gbogbo tíṣà ni máa burú tí wọ́n máa mẹ́gbà lọ ẹgbà tẹ́ ẹ̀ mọ̀ dání ni wọ́n mẹ́gbà dání ní ìsìn tẹ́ kó wọn wèrè tẹ́ kó wọn lọ ṣùgbọ́n yìí lójú ẹ̀mí ẹ̀mí kò lè ka kankan bọ́ọ̀kà tánà kìsì. ṣe ìrítèmí rí ah, eh, àmọ́ eh, wọ́n ti kọ even ó yẹ kán ti kọ kán ti ṣe tán ní yunifásitì kán ti serve kán ti máa ṣiṣẹ́ ẹ sọ pé kí nìdí wọ́n ti hun gbọ̀n adult ni wọ́n ẹgẹ́ tì mí ṣẹ́rí èyí èyí sì kéré ọpọlọ ẹ sì lè gbéwèé ẹ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sà ọpọlọ ẹ sì gbéwèé tí bá dé ti ń kọ́ àlẹ́ máa yọ kò tì mí. àwọn tó máa kọ́rè àwọn ni mo fẹ́. àwọn tó máa kọ́rè tó bá ti lè kọ́ wọn ó parí. ọmọ yìí sì wà bẹ́lẹ̀ ju àwọn ọlọ́dẹ̀ ti kéré. bọ́dọ̀ bá ti sọ̀rọ̀ ẹ wo ẹ wo ah, báńkì àmìtìrì àtúnwò ẹsẹ báńkì àmì o ojú àtúnwò yẹn ẹsẹ ìdá ọbẹ làbẹ ìdá àtúnwò àbẹ ìdá àmọ ó yàtọ̀ sí ìdá àmọ ìdá àmọ làmọ ẹsẹ níwó ègún yẹn jẹ o ajá níwó ègé yẹn jẹ o àfẹ nǹkan baálẹ̀ ni ọkọ lu bàtàtà bàtàsì ntọ́balóhùn fẹ́ gbére olúwa mi kárí olúwa mi bàbá o bẹ́yẹn bá lọ mọ́gà tí ọba lu eyín wálé nígbà tó ọjà tí ọba lu sí ti ní sórí ìdẹ́mi fẹ́ ni pé àfẹ́ nǹkan àfẹ́ náà ni. ẹ tẹ̀ dúró èmi làbàkọ́ èmi wò pé ilé wèrè tí arábìnrin nǹkan ẹ ṣe jẹ́ ká wá àwọn jàǹdùkú kán lọ síbẹ̀ kán dẹ̀ wò ó. gbèsè ah! yóò ti mọ̀ kọ́ ara wọn ọ̀rọ̀ wa ni ẹ má jà ẹ jáwọ́ pọ̀ mí lò ẹ wo kò ní dá fún yín dàbí. kò ní dá fún wọn náà. irọ́ mo fẹ́ sọ pé. yóò dà fún ọ tí mo fẹ́ sọ lọ sọ o. àwọn òǹkàrí ká ìwọ ló ṣòrire. mo jáde sẹ́ẹ̀rí tí a bá ní ká pe jàǹdùkú wọlé ọ̀dà lóòótọ́ wò n tó sọ ọ̀dà ṣùgbọ́n fi báárẹ̀ lẹ̀ ṣé mo fẹ́ wí ni ṣebí yàrá wọn rèé ṣùgbọ́n tí wọ́n bá ti dàbẹ̀rù báyìí gbáà tó ti rí pé àwa kan wà tínú wọn dùn sí yóò ti fura pé àwa la sì jẹun wọn kọ́ máa fura ẹjọ́ parí eléyìí tó bá parí eléyìí tí ẹni mi tó fẹ́ bẹ̀rẹ̀ ọmọ onílẹ̀ ọkọ̀ wọlé ni. ẹ ò gbàgbé. mo wà bẹ́ẹ̀ sí na anybody sa tó o bá gbá ibo lè ti tó bá lọ́dún ma gbá mẹ́rin o olódùmọ̀ òní. ẹ̀yin ò ní bí ọgbẹ́ gbàgbé láyé láàárọ̀ òun bọ̀. lára lára wọ́n ní kò fẹ́ yé yín àwọn baálé wa ti ń lọ o. akọ́jọ́ ti bá kúrò ní ìdílé má kúrò yìí ẹgbẹ́ wọn ẹni kàdùkú ló dé tó àwọn ọmọ ìlú ẹ̀ka tí mo fẹ́ bàbá kò kú wọn. ẹ ó yẹ jàdùkú náà dájú. ẹ jọ ọ ní ọlọ́run tí mo fẹ́ sọ. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ mọ̀tọ́ lọ mọ̀tọ́ lọ. Good afternoon, students. akẹ́kọ̀ọ́ ẹ káàsán. ẹ káàsán ìbára. Ah, oh my god oh my god tí n bá sọ pé good afternoon mo sọ fún yín pé ẹ káàsán nìyẹn. Ah. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀. ẹ̀ẹ́dọ̀ àtúnṣe èjì ibo lẹ gbé ọpọlọ yín sí kí ló ń ṣe iná. inú tẹ́ ẹ fi sí àwárò bí ló ń bí yín. Eh, eh, eh, inú ò lè bí mi nígbà tẹ́mi náà mọ condition tẹ́ wà mo láti tèkè ézì pẹ̀lú yín inú òfin ni ẹ̀gbọ́n tó bá ní good afternoon mo ń sọ fún yín ẹ̀ka sàn án. ẹ̀ka sàn án ẹ̀ka sàn án ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ṣé dada mo bá yín. ẹ mo tí ó jẹ́ kí inú fẹ́ bí mi díẹ̀ ni pé àyíndé ni mo bínú sí. ẹ fẹ́ pé kí nìdí. kí nìdí o. bí gbogbo yóò bá tiẹ̀ yes bí gbogbo yóò bá tiẹ̀ improve àyìndé mo expect kí àyìndé ti improve tó pé àyìndé máa wá ń bá mi lé mo dẹ̀ tún máa ń kọ lẹ́kọ̀ọ́. Ah. ojúṣàájú ni mí ṣe ni kò ń ṣe bẹ́ẹ̀ àyìndé súnmọ́ mi gan ó ń bá mi lọ oúnjẹ bá mi fọṣọ àyìndé ò ń disappoint mi o ok jẹ́ kí n béèrè ọkọ lọ́wọ́ ẹ̀ what is fourteen six Ficou. Hum. Photosynthesis. Photosynthesis. Uhum. Mm-hmm. Uhum. Photosynthesis ni ibi tí àwọn onífọ́tò ti máa wáyà wá tá a bá tẹ̀pẹ̀. àìlè kípáàtì ẹ jáde. ọpọlọ rẹ pọ̀. ọpọlọ olópàbó dínkù. Ah. ọpọlọ òde photosynthesis is the process whereby green leaf manufactured food for the plant ah. during the day where there is sunlight. Ah. anyway anyway anyway anyway ìyẹn kọ́ la wá kọ́ mi lónìí tó pé mo mọ̀ pé ìyẹn kò tẹ̀ ń ṣe lẹ́bùn yín mo kàn ń fi yẹn bá ń ṣe lẹ́kọ̀ọ̀kan kẹ́lẹ̀ mo bi tẹ́ ń lọ ni pé ibi tẹ́ ń lọ ó sì jù. ẹ ṣàánú wa nítorí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣàwọn ògbóhùn ẹ mọ̀ bá wa sọ yorùbá sí kó lè mọ yí wa dáadáa. ọ̀rẹ́ mi ò mẹ́jọ ọ̀rẹ́ mi ò mẹ́jọ. ṣẹ́yìn tí mo bá tí mo sọ yẹn inú sáyẹ́ǹsì ló wà igi tí ẹ̀ ń wò yẹn igi tí igi tó igi tẹ̀ ń wò yẹn bí ó ṣe ń mí tó ń gba tó ń gba atẹ́gùn ta tó ń gbogbo ẹ̀ ni máa kọ́ ẹ má wọlé má wọlé má wọlé má wọlé. Ah, lákọ̀ọ́kọ́ ẹ ń pé ibi tá a wà yóò yàtọ̀ síbi tá a wà tẹ́lẹ̀ ibi abẹ́gi la wà tẹ́lẹ̀ tá a fi ń kẹ́kọ̀ọ́ tí a bá dẹ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí ìṣòro oríṣi bí ariwo kí mọ́tò máa kọjá táwọn ọmọ ọdún máa ké ládùúgbò a pírẹ́sì ń bẹ yẹn so ibẹ̀ yẹn kò wà kàn dísì fún wa tó yìí náà ẹni pé ibi táwa ẹtú yàtọ̀ àbí. bẹ́ẹ̀ni. nígbà tí màdá náà wò tó lọ tó ń wò lọ tó ń wò bọ̀ náà wá gbé owó sílẹ̀ tí ká fi kọ́ ibi kí a lè máa kọ́ ẹ̀kọ́ wa lọ kọ́kàn wa lè balẹ̀. irú bí ilé ọ̀tí lè kọ́ ẹ̀kọ́ tí ọpọlọ irú mọ́ tí a sèkì sí ọpọlọ ní ọ̀pọ̀ mm. nítorí ìdí èèyàn màá fẹ́ kí ẹ dìde kẹ pàtó fún màdá. Ah! ọṣẹ ọṣẹ ilẹ̀ á pèsè fún ọ. yes ah, <clears throat> ta ló lè rán mi létí ẹ̀kọ́ tá a kọ́ là ẹ̀kọ́ tá a kọ́ gbẹ̀yìn ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lónìí ta ló lè rán mi létí. ẹ dákun ẹ̀mí fẹ́ gbà yọ̀ǹda láti ṣòrí. ẹ má lọ tún jọ. ìjà rẹ̀ ìjẹ bọ́ta ni mọ́mí tó ata o. Sọyọ̀bọ̀ akósìgbèrú. Sọyọ̀bọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀wà gẹ olóyè. Ṣé ètò ìdàgbẹ́ ṣe ìwé ìdàgbẹ́? Ọkùnrin gẹ́gẹ́ bí nǹkan tí kí ni nǹkan tí a kọ́ láti. Mọ́kò òun wọlé o a máa ya tó yìí tó wà lọ́dọ̀ wa lórí ẹ̀. Àyìndé, ó yá. Ikú tó pẹ́ lẹ́dìyẹ tó gbọ́dọ̀ tún pè léwúrẹ́. Ikú tó pẹ́ lẹ́dìyẹ tó gbọ́dọ̀ tún pè léwúrẹ́. Ikú tó pẹ́ lẹ́dìyẹ tó gbọ́dọ̀ tún pè léwúrẹ́. Ikú tó pẹ́ lẹ́dìyẹ tó gbọ́dọ̀ tún pè léwúrẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá òòrùn. Ṣàlàyé fún wa pé ikú kò pa eléwúrẹ́ àtàládì yẹn ti pa wọ́n. jẹ́ ikú tó pẹlẹ́dì yẹn kò gbúdọ̀ pé eléwúrẹ́ ni ta kọ́ kẹ́yìn. ọmọ kókó orí wọn ti dọ́ta èmi mọ̀ o. ọ̀sẹ̀jà ni mo tẹ̀ láìpẹ́ wọn. ẹni ìsì dis ìsì dat ìsì go go go go everybody. <laughs> àwa lọkọlọ mẹkáníkà ẹnjìníà làwa. ìjọba àjàre à ó ti tó jàre ẹwẹwò bí n bá ní mi ò ní bínú ẹ ṣáà fẹ́ jẹ́ kí n bínú sí yín àgbàlagbà nínú ìgbọ́dọ̀ máa jágbe mọ́ yín mọ sọlá. èmi mọ̀ ẹ kọ́ wa bí a ṣe mọ̀ ṣe rẹsánṣíbù. tó bá tán ó gbà ẹ bá ṣe máa rẹ̀ sàn án síbù ẹ rí gbà á ẹja sọ́nà jàre kúrò ọ̀rẹ́ mi. ìwọ tí ẹ tí ìwọ tí ẹ tó rẹwà báyìí tí mo lẹ́kọ̀ọ́ yẹ kó gba ìwọ náà tún pàdé. à ń gbìyànjú. gbìyànjú rádàdà ò sí ah. ẹ wo olùkọ́ èmi kàn bá gidi wá ní orí tèmi ò gbéwèé o èmi ò gbéwèé o. mo bá gidi wá ẹ tó bá fàgbára kàwé náà òkú yìí sì. ìgbà tẹ́ni pa wá tá a mọ̀wé àwọn tọ́pọ̀ lọ́wọ́ ti dọ́ta lẹ́mọ̀ọ́. ìbára ló ń bẹ̀rẹ̀. ok ok ok ok. Eh. mo ti rántí. Ah, eh, eh. ṣé tán. àbúrò rẹ mi. ẹ kọ́ wa ní stéètà nkàlífà. ọ̀rẹ́ mi ò ọmọ mi náà àbúrò rẹ mi ọmọ. ọmọ ẹ ọ̀rẹ́ mi dùn mọ́. mo mọ̀ wé kí n ká stéètà nkàlífà abuya wúmàyà. Akwa Ibom mo yó, Adamawa yó yà, Bauchi, Bauchi, Benue, Mọ́kọ́dí. Ọ̀rẹ́ mi gbọ́. Mọ́kọ́dí. Ah. Ṣé kí n mọ̀ ká lọ ní? Èmi àrùn pé ilẹ̀kùn ìgbà. Ọ̀rẹ́ wa dọ́kọ̀, ọ̀rẹ́ wa dọ́kọ̀. Ọmọ àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ yes awara nǹkan tí inú mi máa ń dùn sí mi àwọn ọ̀rọ̀ tí mo ti ń bá yín sọ tipẹ́tipẹ́ nìyí now ẹ̀dẹ̀ ti ń improve torí pé gbogbo iná rẹ̀ ti ń gẹ̀ẹ́tì gbogbo tí mo ń kọ́ yín ẹ tún padà fún ẹlẹ́kọ̀ọ́ sí i ṣé wá rí mọ́nìsọ́lá inú mi tí wàá dùn sí lọ́tọ̀ ìtọ́jú pé gbogbo ẹ̀kọ́ tí mo kọ́ gbogbo ẹ̀ ló mọ̀ yékéyéké mo rí pé academically o ti improve ó ti lọ sọ òyìnbó ó ti lè gbé òyìnbó kalẹ̀ ó ti lọ báyìí lọ́wọ́ báyìí fún òyìnbó kọ́ nǹkan lẹ́sẹ̀. so òun náà máa kọ́ni láti sí i lọ. so ayé ìbàdí. nígbà tẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkùú sẹ́yìn. ṣé pẹ́ dé tíṣà ẹ lọ jókòó. tíṣà ẹ á ìyá a ti kàwé a dẹ̀ ti yege a ti àjọ àkàwé mọ́. ó kọ́ tó àkàwé mọ́ àkàwé mọ́. kí ló tẹ̀lé ta ló mú gbóná ẹ. ẹ gbé e. gbé ta ló gbé e. la la la, I'm a ṣé ẹ sọ pé bátìrì ẹ kọ́kọ́ ṣáàjì. bátìrì má mi ké sí bẹ́ẹ̀. ẹ̀gẹ́dẹ́ wá sí ọdún sunkún. ṣé ìyá uh, uh, uh, náà ti dà àìsàn àbí ní àìsàn àbí. àìsàn àbí. kí ni ẹ ń pè bẹ́ẹ̀. ẹ̀gẹ́ ni sí ọ gàngàn. má mi inú mi ò dùn ní jẹ́ bẹ́ẹ̀ inú mi ò eh, dùn. kí ló fà ní ẹ̀ tí ò dùn. má mi ṣe é rí pé our teacher have go sísọ wa ti lọ lábúlé. sísọ yẹn lọ lábúlé ẹ sẹ́bi sísọ wa níbo ni. mami ẹ rí i pé mo ti spáàkì díẹ̀ díẹ̀ ni. o spáàkì. mo ti spáàkì. o spáàkì àbí. ẹ mo ti fẹ́ lọ léwèé. ṣé ẹ sọ fún ọ pé ọ kàwé ni. mami ń kàwé. o ò lè kàwé kó o jèrè bọ ọbẹ̀ mo sọ fún ọ ah, ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó o rí wú ẹ o ò ní ka ìwé láyé wẹ́rẹ́ ah, sí ọ ni ṣé ìgbà tá a sọ wípé abẹ́rẹ́ ọ̀kan ẹni pé bóyá mo mọ̀ ń gbà bí tíṣà ṣe lọ ọ̀bá mi mo ń pa ẹ̀. èmi. mo ń pa ẹ̀ ṣe bẹ́ẹ̀ yàtọ̀ àwọn bàbá baálẹ̀ lẹ́lẹ́ tí sà lọ lábúlé. ẹyin ọ̀tẹ̀ kan mi wo bí ẹyin ọ̀kan mi ṣe èbó làmà sọ̀sá èbó èbó èbó èbó èbó èbó yìí tí ẹ kẹ́ fún gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ kúùlù kan fún ọ ní owó irú wọn báyìí ká gbowó àárín gbowó kò sówó lọ́wọ́ èbó ìsì yìí láàmú sọ kiri ìlú. andewelem omi òwò ẹ̀bà òtẹ̀ ìdámọ̀ bá kiri nù ṣé èbó ní kàn ẹ wo ìlọ bá màmá eko èkó èkó state. ìyá rẹ wo ló wà lẹkọọ. màmá barista ìlọ bá wọn lẹkọọ. ìwọ ń lé èkó ó mèkó ó dé kò rí. ìmọ̀nà ìmọ̀nà. ǹjẹ́ wọ́n kó ọmọ wèrè wọ́n kó wèrè lẹ́kọ̀ọ́ ní ìsìn wọ́n kó ọmọ èmi bá bẹ́ẹ̀ gan ojú mi ọ̀sán kásẹ̀kọ̀ ẹ̀ka tí mo lọ́mọ sí rin ni ọlọ́mọdé yẹn ò sí rin orí ẹ̀ka ó yà wọnú ilé báyìí. mami ilé ẹ̀kọ́ jẹ́ ilé ẹ̀kọ́. dáná bí ọ̀rẹ́ wọ kú òrùlé bí ọbẹ̀ kaná fún mi kó gbómi kaná kọ́ tàbà mọ́ ń bọ̀ ilé wèrè ẹbí tíṣà ni ó mami dákun jẹ́ àdúgbò ìbò lẹ́nu ẹnu lé. mami sọ́ọ̀kì mami bàbá ti bá ìbọwọ́ mọ́tò mi dání orílẹ̀ èkó ẹ̀sẹ̀ orílẹ̀ èkó. kíni kíni. Ah, so so ṣe ṣe ah, kill us, ọ. so I buy a little agbára ah, ah. báwọn. I buy a mí o ah, ọ̀sẹ̀ máa gbá mi báwọn sọ́ọ̀sẹ̀ ń léṣe ni. kíni sí ọ kí ni ṣe bọ́ọ̀lù ń lọ ibo tó ń dé tó ń tọrí bọ́gbó. mọ̀tẹ́ pápẹ́ kan fún egbèrè ń bẹ̀ wọn òun fẹ́ lọ wò bí ó ti mú un. egbèrè. egbèrè. ah so ọtí ọtí ìjà ọtí ni wọ́n ní yíyan ọ̀bẹ ilé gbá ẹyin egbèrè mú owó dénú owó tabua. ṣé wọ́n ń dì ọ́ ni tí bá ṣe pé orí burúkú ń bẹ ẹja ìwọ dẹ páńpẹ́ lẹ́fẹ̀ẹ́ gbére ṣé egbèrè wá jẹ́ asínrín àbí eku àbí ẹran ẹran ọ̀yà tó fi dẹ páńpẹ́ lẹ́fẹ̀ẹ́ gbére. so so wọ́n mọ̀ pé egbèrè ẹranko náà lè gbére ni ó dìgbà tí gbére bá gbá ọ létí tó bá tẹsẹ̀ lébọ̀ fún un kó tó mọ̀ pé o kàn kan. àwọn ìgbére gbé tí a méjò. Ah! ìfọ́ tí egbére o dáa àmọ́ <clears throat> ìfẹ́ gbà ọ̀gbọ́n kó má lọ jẹ́ pé o fẹ́ pòráǹgìdá ọmọ kan ṣé kò ń ṣe pé ọmọ kan ló lẹ̀ mọ́ bẹ́ẹ̀ òun. kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó tiẹ̀ ní tí mo ti ń wá ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo rò fi ń rìn lálẹ́ àná. ẹ kí ló dé tó ṣe wá wá sọ́dọ̀ mi nígbà tó ń wá mi hmm. tó ń torí bọ́. ìgbà tí ń fi rò pé ń bọ̀ sọ̀rọ̀ ilẹ̀ ti sú ọ̀ sì wá bí a ti mú ń ṣeré ọmọ tó ṣẹlẹ̀ mo ń lé èkó lọ́la mo ń lé èkó. Ah, ah. kí ni mo wà àtẹ̀kọ́ ah. kí ló tún ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ báyìí. èkó tí mo ń lọ lọ́sẹ̀ yìí so o ti gbọ́ orin ìpadàbọ̀ abijabi ẹkùn eh, tí mi dé láti kó òun tabua owó tabua òun ní bà. ìwọ ọlọ́run màá ṣàánú mi o èkó ọ̀hún lọ lọ tẹ́lẹ̀ tó fi padà wá sábúlé tó rí nǹkan kan ṣe ọ tún ń lọ sẹ́kọ̀ọ́nù sọ́fẹ́ gbára ń tù ní. tó tọ̀tẹ̀ yàtọ̀. ọ yàtọ̀ mm. bíi ti báwo ni. ṣé bó mọ mọ̀dám ọyìn ah, mọ̀dàmú olówó tó wá tá a lé lọ hmm. ó ti ní kí mọ́rìnsọ̀ láàbúrò mi kọ́ mọ bọ̀ lẹ́kọ̀ọ́ bàbá mi sì ní kí n tẹ̀lé lọ kí n gbowó rí rẹ bọ̀ ọmọ nìsọ lásìkò mi. mọ̀dàmú yẹn sì sanwó gidi o owó ah. burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀. owó tabua nínú owó táwọn yìí ah. sọ àmọ́ tó ṣẹlẹ̀ hmm, tí mo fẹ́ rí ẹ fún gangan ni pé ọmọ bá mi jàyé lẹ kí n tó dé bó bá fi dìbò yọ̀la kẹ́ẹ̀tì mọ́ mọtí kẹ́ẹ̀tì mọ́ polú kẹ́ẹ̀tì mọ́ da gbogbo nǹkan rú kí owó olú ti mọ̀ mọ̀ pé ah! <laughs> àmẹ́jọ ti ń bọ̀ ládé wọ́n sọ̀rọ̀ jù wọ́n sọ̀rọ̀ jù ọ̀rọ̀ wèrè iṣẹ́ oníkọ̀ jàjà jọ iṣẹ́ kí ni wèrè gbà. mo trọ́ọ̀sì ẹ náà ni ìwọ ọ̀rẹ́ mi tó já ó yẹ kí n sọ fún jẹ̀sà ni àmọ́ jẹ̀sà ni yóò mọ̀ sèrè ni yóò mọ̀ da gbogbo nǹkan rú òun kò sì sọ fún ọ tó mọ̀ bó ọjà fáfá dáadáa wọ́n nu fẹ́ kọ́ ṣiṣẹ́ wọn. ọ̀rọ̀ sì yẹ ká àjọ lọ ni o tí ó ṣe pé nǹkan tèmi náà fẹ́ ṣe lọ́la torí pé mo mọ̀ pé èkó yẹn yóò sàn ọ́ dáadáa àmọ́ àmọ́ àmọ́ tí torí pẹ̀tẹ̀tẹ̀lẹ̀ náà ká ní ọ̀ní tọ́sí náà ní tẹ́lẹ̀ à lè jọ lọ mọ̀ má burú mi lọ bìkan lọ tà ó sọ pé a sì jọ lọ àjọ sí kíni ọ sí má burú tiẹ̀ síbó náà bìrì àìtọ́ bí tẹ̀lé síbó bìrì náà ni. ọlọ́kọ̀júà ni ọlọ́kọ̀júà. n tọ́ fẹ́ òun ní fún ọ síbó tí náà lọ́mọ mú kí n sì fún ọ lọ́tí tó ọmọ mú kọ́ ọ sì jẹ́rán ọgbẹ́ kọ́ ọ sì tẹ́ gbogbo tó bá wù ọ ọtí tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó ọmọ mú kí orúkọ rẹ̀ náà ó náà tí kò tó ṣẹ̀ṣẹ̀ mọ́ mú sí bí mínsìn mínsìn òun rà bọ́ọ̀sì lè rí mọ̀ rà bọ́ lẹ́kọ̀ọ́ yóò jẹ́ sí yóò yàpá lẹ́kọ̀ọ́ ní mọ̀ rà bọ̀. ọ sì kú kankan sì kú kankan tó bá máa sóre sóre rẹ pé kí n lè dúpẹ́ ọgbọ̀n mọ́ fíìmù mọ̀ pé mi máa ń la plate. ẹ sàfún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ tẹ́lẹ̀ Ah, ṣé ò sí mo rí o. mo ní kí n jẹ́ kí ẹ mọ̀ pé àwọn tíṣà wa wọn ì wá mọ́ èmi sì ni mo sì ti ń gbùdù wàhálà mo ti ń spáàkì mo ti ń spóòkì bí mo sì ti ń spóòkì yẹn mo ń wò wípé kí n máa continuation rẹ̀ nínú bí hmm. mo wá ní kí n gbéra ní kí n máa bọ̀ wá báyìí. Hmm. That is very good òtítọ́ ni bí o mo wá ìtàwọn teachers ni yóò ṣe wá mu but um, I look into it máa find out pé kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi wá mu gbọ́dọ̀ wá ń gbé báàgì lọ. <laughs> mo ní máa bọ̀ níbí ni. kò wá sí ibà. kí wọ́n bá ní gbé bí. that is not a problem olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún ẹ̀ <laughs> o lè gbé bíbá yìí àmọ́ ṣáà wọn bàbá ti mọ̀. Ah, wọ́n mọ̀ wàláì mo sọ fún wọn kí n tó kù lábúlé. wọ́n lè gbà. wọ́n gbà ó wọ́n gbà àwọn lọ́ni kí bọ̀dá Jamiu tẹ̀lé mi wá. gbé báàgì wọlé kó wá aṣọ oúnjẹ fún bọ̀dà. ẹ ṣe fún wa. ó wọlé ó wọlé jókòó jókòó mójú o mọ́ra. ìlọjọ mi kí mo tó fún yín. Ah! kọ́mọ gọlọtọ̀ gọlọtọ̀ báyìí kó kúrò lé sóúnjẹ wa jẹ́ bíbá yìí ẹ wá ẹ jẹ́ àmọ́ dáńsẹ́ o wíwá wa bíbá ìkòtípa wa ṣẹlẹ̀ o kọ́mọ gọlọtọ̀ gọlọtọ̀ kó wà lábọ̀ yìí ká mọ̀ ọmọ mi jọ ń gbé kí ogun ẹbí lè wà ń gbé ẹ ẹ rí pé kékeré yóò sọmọdé ni tẹ́yìn ò rẹ̀ ni bígbà tẹ́yọ̀ kidnap ọmọ nù ọmọ tó di gọlọtọ gọlọtọ báyìí tẹ́mọ yìí tó fi bọ́ tó tó yìí ni iye oorun tó ń bẹ lórí rẹ̀ mọ́mọ́ ìdí mọ́ ná lórí rẹ̀ kó tó di bó serun tó so yìí kó tó di bá máa mú bọ̀ mọ́ ẹ̀ wọ́n ní tẹ̀lé wá ni o nígbà tí tẹ̀lé mú kí n tó máa lọ ẹ̀ mọ̀ béèyàn bá ra lẹ̀ nígbà tẹ̀ ra lẹ̀ odidi tẹ̀ kọ́ sí báyìí ẹ tá sanwó ratification ẹ ti sanwó àwọn ọmọ onílẹ̀ ẹ ti sanwó transformation bó ṣe wà yìí á gbowó orí rẹ̀ kẹtù máa lọ kì í sí pé ẹ fẹ́ o pé kò sí yóò kàn jẹ́ máa gbé lọ́dọ̀ yín owó tẹ̀ sùn pọ̀ ẹ̀sọ́ ìtẹ̀ bá ní ẹ̀yà káṣí negotiation ni kí n tó máa lọ ok ọ̀rọ̀ yín yé mi dáadáa mr. amido lóye mr mm-hmm. amido lóye. mr jamiu ló ń jẹ má dáwọ́ lóhùn. ok Eh mr jamiu ọ̀rọ̀ yín yé mi dáadáa nínú ìwé òfin gan-an ẹ̀ṣẹ̀ ni kíyàn gbọ́mọ lọ́mọ mm. láì ṣe pé àwọn òbí ẹ̀ fi wọ́ sí. ẹ̀sùn ni bẹ̀rẹ̀ ní làákàyè ọpọlọ yóò ní ìjọba. ẹ ṣe eh, mọ́rìnsọ́lá mm. ṣòrí wàá wá padà sábúlé ìyá wa mú ẹ ní abúlé bó ṣe yẹ àti bó ṣe tọ́. ẹbí mi ṣe mi lẹ́jọ́ mi ẹgbẹ́ báyé mi ní ẹgbẹ́ báyé mi ní ẹgbẹ́. ìníjọ owó ó ti lọ sókè nu kò gbẹ́dá kó dídé jáde mọ́ ìdí èkó dẹ́ mọ́ lọ. dídé dídé dídé díẹ̀ lẹ́sẹ̀ rí gbàbí gbàbí gbàbí alákòóbá gbàbí owó orí lílọ níṣó ọ̀nà ìlọ́wọ́ mọ́tò náà ọ̀nà owó ọkọ̀.

ọ̀rọ̀ mo fi ń gbọ́. mo fi ń gbọ́rọ̀. bẹ́ẹ̀ ni bàbá. mo wá fẹ́ sọ fún ẹ sìn orí ilẹ̀ tá a wà yìí mi ò fẹ́ rí kéèyàn kankan já blọ́ọ̀kì sórí ilẹ̀ yìí débi pé wọ́n á wá máa kó yẹ̀pẹ̀ síbẹ̀ àbí wọ́n á wá gbé jígà wọ́n á sọ pé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ gbẹ́ ìwò àbí wọ́n fẹ́ lu kínní ẹni tó bá dánrú ẹ̀ wò tẹ́ bá lórí ilẹ̀ yìí tán bá pé mẹ́wàá kán má pè lọ àbí kò yẹ wọn ò gbọ́dọ̀ pé padà tó bá pé wá kó má pé lọ. ọ ah, gbọ́dọ̀ pé padà. Ah. àbúrò yìí ẹ kú jókòó. a ah, àmẹjọ. àmẹjọ. a mò ń bọ̀. ká bẹ́ orí wọn. ẹ eh, mo fẹ́ dẹ́kẹ̀. ká bẹ́sẹ̀ wọn. ẹ bẹ́. tó bá ṣe ṣe ká rìn wọn mọ́lẹ̀ lóye. ẹ rí. a ṣe kọjá bẹ́sẹ̀ náà wa. àmẹjọ kí ni tẹ bá ti wá ṣe tán ẹ wá bá mi ní ọ̀dọ̀ balẹ̀ ọtí gbọ́. ọgbọ́ eh, eh. àgbọ́yé àmẹjọ kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah, bàbá olóyè nǹkan tó ń ṣe mí pọ̀ o nǹkan ṣe mí gan o ṣẹ́ni ṣe ń rí mi inú ń dùn mí etí ń dùn mí orí ń fọ́ mi gbogbo nǹkan ló ń ṣe mí um, ìfúngọ́ ó já mi jẹ àìsàn tó gbé lára mi pọ̀ gan bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ah, éèdì a máa ṣe o. éèdì mi mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ o kéèdì sá máa ti dì mí bọ̀tọ́ àgbà àìsàn ní éèdì yẹn ó ń ṣe mí ó tẹ̀ tí ń ṣe mí gan ni ó ń ṣe mí. wo ibi tó lọ kí ló bá bọ̀ bẹ̀ jáde. yóò dáa fún yín bàbá ẹ sákùú mọ̀ pé mo lè kó hmm. ṣé tí ẹ bá dẹ̀ lọ bìkan ó o, mọ̀ pé kí ló bá bọ̀ o bó ń tó bá bọ̀ o mi ń bá tó dàbọ̀ látẹ̀kọ̀ tí mo lọ ṣe rí um, mọ̀dám tí mo ń hmm. wá bí mọ̀dám kan náà látẹ̀kọ̀ kò mọ̀ ní dá fẹ́ tó bá ń parọ́ o ayé onírọ̀ mọ̀ ní dá o mọ̀dám ò yà ayé ara lè yàn mọ̀dám parọ́ gan ni àṣé tẹ́bárílẹ̀ mọ̀dám gbogbo ikú bó ṣe ń lọ rè tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ láì ṣe pé àwa nù gbó àwa tá à ń gbábúrẹ́ gan kò ṣèkú nu yàrá wa kí madam wa sọ pé odidi ọmọ rìn ọ̀la tèmi kí n múlẹ̀ kémi mọ́ ọ lọ madam kò kò yá yí pa. èmi mọ̀ ọ́ ẹyẹ èmi ti mọ̀ yí pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. bàbá mi tó wọ́n sọ pé ọmọ òun o kó padà sọ́dọ̀ màdàm tí màdàm ò bá lówó lọ́wọ́ àwọn ò mọ̀ gbà díẹ̀ díẹ̀ wọ́n sọ pé ìbọn ah, náà ti máa ń sanwó owó orí èèyàn ní asọ́lúmẹ́ǹtì nígbà tó ṣe pé èèyàn náà yáwó lọ́jà tó ní ọmọ wa máa sanwó ọmọ ní ọ̀la ní asọ̀lúmẹ́ǹtì mo ní láíláí ìlú ẹgbàá tí kì í gbowó dání bàbá mi bá sọ pé kí ìyọ̀dá rẹ̀ sọ̀rọ̀ kọ́lọ̀ máa gbé bẹ̀ mí sì mọ́tí mọ́tí bàbá mi bàbá mi ọ̀láyà o ádàkẹ́ bá bàbá mi sọ̀rọ̀ o nǹkan ṣe bàbá mi o sẹ́ni bẹ́ẹ̀ ṣe mọ́ ń sá sọ̀hún mo máa láìsí rẹ̀ pọ̀ o bàbá mi sì máa ń sọ lọ́jọ́ ọmọ àwọn abomi pé orí ẹ̀ orí ẹ̀ pàtàkì bí orí bí orí bàbá olóyè. orí mi rí pàtàkì èmi ló ń bùn. ọmọ sọ pé mo jọ yín bẹ́ẹ̀ ṣe máa sọ pé mo jọ yín báyìí inú mi máa ń dùn ni bí mọ tí mo fi jọ bàbá mi orí bàbá mi kan tó tó pa nìkan ni mo lò bí nǹkan tí mo jogún lára bàbá mi àti ìyàkúyà tó yà sọ̀rọ̀ tó wà lára wọn tó ti yà sí mi náà lára. wò ó jẹ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ fẹjọ́ fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ ìgbà tí bàbá ẹ fẹ́ bí ẹ àtọ̀ mi ló wá yá òun ló jẹ́ kémi pẹ̀lú ẹ jọra. bàbá mi yàtọ̀ lára yín. ẹ àtọ̀ mi ló yá ló fi gbé ẹ jáde wọ́n mọ̀ ń wò náà pé àwọn kan tó bàbá mi nù lẹ́gbàá mi ó sọ pé orí ẹ̀ pẹ́tẹ́kì bí orí bàbá olóyè <laughs> ah, orí mi pẹ́tẹ́kì bí olóyè nǹkan tí mo kàn rí pé n ti jọ bàbá mi ni pé ó pa lórí mo pa lórí ẹ̀yin ò pa lórí. èmi ló ń búyan o orí mi pàtàkì. alo alo ah ẹ̀ẹ́n ẹ̀ẹ́n dìlọ́ àbíyẹ́ntì ẹ̀yẹ́ ti ń pè ọ́. ọlọ́run bá mi sọ yìí. ṣé wọ́n bí wọ́n bí sírí mọ́ jẹ ni àbí wọ́n sun ẹran mẹ́ran kó kàkà pa kí ló lè tó bẹ́ẹ̀. a kí ni ìrẹ́lẹ̀ àdá yìí ṣé wọ́n yé mọ́jọ́ ọmọdé ni àbí orí oyè bàbá mi mọ́ wa bẹ́ẹ̀ ni orí oyè bàbá mi mọ́ wa èmi mo sì joyè èmi lẹ́yìn kí ló dé ẹ ẹ ẹ ẹ kí kí ló ń pè gangan náà. bàbá mi bàbá tàbí kọ́ wa wo gbogbo rádaràda tó ń ṣe níbi dẹdẹ wà yẹn ibẹ̀ ni kò mọ tó bá gbé rádaràda wá sínú ìlú tiwa bíi ògùn wà lẹ rẹpẹtẹ o a máa fòrò lé ẹ eégún ajáde nítorí títí ẹ wàá máa gbọ̀n bó ṣe ń gbọ̀n ló máa máa yàgbẹ́ tó máa máa tọ̀ ògùn wà lẹ rẹpẹtẹ bíi jìbà ló wà lù wá ah ṣó o gbádùn lọ ojú amọ́mọ wa ojú wa gbé lọ o fẹ́ jí wa lọ́mọ gbé. kí lè fẹ́ gangan sá. baálé ń sọ̀rọ̀ baálé ń sọ̀rọ̀ owó kí ló ní gan. ọba ẹgbẹ́ jùlọ ọba jẹ́ àlọ́mọ gbé irú rẹ̀ dáadáa wò lù jẹ́ kí n sọ fún ọ. òṣàjì bó ń bẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni òṣàjì bó ń bẹ́lẹ̀ yìí tó ò ní lè délẹ̀ mọ́ láéláé. ṣe ẹ̀ ń tẹ́tì mi ni. báyọ̀ gẹ́gẹ́ kókó lórí kíní agbègbè Ah. We are the thank of Jesus. Thank you, my Lord. We are the thank you, Father. Thank you, my ọlọ́run mi nínú bíbélì mímọ́ ó sọ bẹ́ẹ̀ ó ní pé tí ìwọ bá ṣe rere ara kì yóò yà ọ́ The Bible spoke that if you do good, your body is do good. Eh? If you do good, your body is do good. Ìdí rèé tí a ṣe gbọ́dọ̀ ṣe rere ní ilé ayé, ìwà àgbèrè, ìwà panṣágà ọmọ tó ń ta tẹ́tẹ́ ẹni tó ń mutí tó ń ṣe káàkiri gbogbo ìwà tí ò bá tolúwa mi ẹ jẹ́ ká pa á mọ́. Hmm, we are comot everything he spoke. Eh? Eh, we are comot everything he spoke. Galatia nínú ìwé olúwa mi orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún kí ló sọ níbẹ̀. In the book of Galatians chapter 5 verse 17 which says and I read For the flesh lusteth against the spirit, and the spirit against the flesh, and these are contrary the one to the other, so that ye cannot do the things that ye would. But if ye lead of the spirit, ye are not under the law. Now the work of the flesh are manifest, which are these adultery. Mhm. Ó ti tó, ó tó ń sọ ni pé gbogbo nǹkan tí wọ́n kà yìí, wọ́n ní ká má ṣe mọ́ gbogbo nǹkan o. gbogbo nǹkan tó kà ní bíbélì. ìdí rèé tí a ti gbọ́dọ̀ ṣe rere nínú ayé wa torí pé rere ló pé fún ìdí èyí ẹ jẹ́ ká ṣe rere torí tí ìwọ bá ṣe ara kì yóò yá ọ. lẹ́gbẹ̀ẹ́ ojúgbù because if you are do good your body is good. ok ẹ jẹ́ ká padà fọ́nà wa ṣé ká má pa gbogbo nǹkan tó sọ lọ́dọ̀ àwọn. ẹ understand ẹ jẹ́ ká jẹ́ kó ra lọ bẹ́ẹ̀ táwọn alákọ̀ọ́ máa mú bá ṣe máa ṣe gbogbo nǹkan wa nínú. Ah, ṣùgbọ́n ká sòótọ́ òun wà ní orílẹ̀ èsè gan-an débi pé wọ́n á rò pé àwọn ṣoògùn ń gan. èmi ló ti ṣoògùn owó tó bá ti ṣe real estate làwọn <laughs> ọgọ́wọ́ gangan nìyẹn. Ah, bàbá ọdún owó dẹ̀ ní business kan ti fẹ́ dá ọ lérò but mò ń wò pé kí n má já àwọn pàdé mi sí sori. Ah, business tí ó wà ní Naija tó ní àìjá ń pa ò ní láti já wa because nǹkan tó wà nílẹ̀ láàrin àtàláyé mo wà very sure pé nǹkan tó fẹ́ san ẹ̀ kò lè tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àjọsọ bẹ́ẹ̀ aláyẹjọ ń sọ ẹ mọ̀ pé ọwọ́ tẹ fi mú wa ẹ mú wa bí ọmọ ìyá ni ẹ jẹ́ ká rí bóyá èèyàn kan ju èèyàn kan lọ àbí èèyàn kan ju èèyàn kan lọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé business tèmi àtàláyé dáwọ́ lé báyìí ṣé rí àwọn ìlú kan wà nǹkan tó pọ̀ ń jẹ wọ́n ń yà táwa dẹ̀ ní access sí láti kó ọbẹ̀ hmm. gẹ́gẹ́ bí pàwọn alájú ju àwọn ọ̀rẹ́ ṣé àwọn kọ́ọ̀pù àfẹ́rẹ́ àmọ́ tí tàbá kó dé ìlú yẹn kódà kó jẹ́ wọ́n náírà láta àjèrè hmm. nídìí ẹ̀ ṣe rí north bó ṣe láwọn jàtó àwọn ṣe kí ní kan bọ́ọ̀lù lówó tó yẹn àwọn nǹkan kan wà tó ṣe pé wọn ò ní àìjẹ́ àǹpa ẹ̀ rárá rárá rárá ṣe bàtà táwọn kọ́bílà kan máa ń ṣe yẹn àwọn aṣọ designer táwọn wọn wúwọ ń bẹ́ẹ̀ tá a bá ran takóbó ń bẹ̀ wọnú náà wọ́n máa tún rí ó máa yàtọ̀ sí nǹkan táwọn ń wọ̀ ń bẹ́ẹ̀ with that alone ilẹ̀ wọn a máa lásẹ̀sì sí a máa bá gbogbo ẹ̀ nǹkan tẹ̀yìn àtàlàyé ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn bí akẹ́ súnmọ́ láyé kan gbé yín débi ọ̀tọ́ lèmi ti débi ọ̀rẹ́ dì o. jẹ́ kí buttress point yẹn ṣe olùkọ́ tó ń sọ ni pé ṣé mo pé àwọn olùkọ́ wa tó jẹ́ pé nǹkan tí wọ́n ní àwa ni táwa bá gbé débẹ̀ àdòwò wa for example bí abiy ti yẹn ẹsẹ ẹ lómi tó dáa àwọn agbómi débẹ̀ ṣáàlì short àlè short torí a máa provide good water fún yín yẹn torí níbi tó bá ṣe business yẹn dé wà popular jọba mi lọ wà á kọ́kọ́ kí yẹ kó tó kó yẹ ọba mi torí pé òun provide ó kọ́kọ́ create employment fún àwọn aráàlú yẹn owó ẹ̀ tó níyẹn one naira tó fi ṣe owó ó sàn ju five naira tó kàn ń sùn lé lórí lọ torí tó bá padà kú náà five naira àwọn tí òmùgbé ìṣiṣẹ́ ló máa lọ ní ìwà onídàá ti náwó ẹ̀ ṣe bísíǹsì jèrè kó dẹ̀ jáyé ó ṣe gba iye kó tó di pé ó máa máa jẹun tó kú ẹ̀ ẹ kò fi ṣe bísíǹsì kó náwó ẹ̀ dànù kó ṣe bísíǹsì kó iye bísíǹsì àwọn èèyàn. torí gbogbo wèrè wa náà ẹsẹ̀ mẹ́fà ni tó ń gbà tó bá wà láyé kí la fẹ́ sọ nípa tiẹ̀ ṣé wọ́n ṣe jọ́ rẹ̀ káà ṣe bísíǹsì yẹn tá à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ yẹn náà ẹ jẹ́ ká máa rántí pé a ní láti tún expand expand that is it so nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn. mo dẹ̀ ní interest lórí business. o ṣe ní ni ó máa ń ní o bí tó jẹ́ pé ibi tó bá ti fẹ́ yọ lọ́ máa ní interest. báwo ni tí tí mo bẹ́ẹ̀ sọ. ṣé ti Ogun State ni. a ló lè kúrò lọ́kùnrin lágbègbè bàyẹ̀pá kúrò lọ́kùnrin mo fẹ́ jẹ́ kọ́mọ̀kọ́mọ̀ Ìjẹ̀bú gidi ni mímọ̀ ti kúrò bẹ̀ ti ìlú Àlejayé gangan mo ní interest lórí. ẹ mo ti ń ṣiṣẹ́ lórí ẹ and mo ní ọ̀rẹ́ kan ọmọ ibo ni ó ní owó lọ́wọ́ gan-an ẹ sàbó ṣe ní owó lọ́wọ́ tó yìí náà ó tún gan o ó máa ń ṣe bẹ́ni tó gọ̀ tẹ́lá ọkọ rẹ̀ àmọ́ ah, ọgbọ́n orí ọmọ ibo pọ̀ gan. ó ní owó tó pọ̀ gan mo ti fi ń lọ bọ̀ mo ń lọ sọ́dọ̀ ẹ̀ lọ́la ibi tí bá dì náà máa pẹ́ yín lórí fóònù máa tú ẹ̀yìn. tó bá ti dọ́dọ̀ ìbẹ̀rẹ̀ yẹn ti máa kàn sínú ìṣòro. ẹjọ́ tó lọ́nà òun ibi ẹ má ṣe bí ibi bá ti jẹ má tẹ̀lé o. ṣé ń bá lọ àbújá yẹn lọ kánò. aláyé mi àti ìjọ wà ní ẹjẹ́ káwọn fúnra. ṣé ń bá lọ kọ́lá ìwọ lọ ọ̀ṣun. aláyé mi àti ìjọ wà. bàbá ó lè kí máa pa bísẹ̀ǹtì ti o. ó fẹ́ ṣe dáa ẹ wà gbọ́ owó lè bá wa. àwa ti fi ṣe ẹjẹ́ kó máa jẹ́ sọ́ọ̀nì mẹ́fọ́ náà wàá lè tajà wé ò ní pé ṣé fẹ́ jẹ gbárùn ni ṣé wèrè ni ẹ ni ah, ṣé ẹni kan báyìí family kò sí kankan nínú ẹbí yín tó kórun kan báyìí jọ àbí àtòrí ah, bẹ́ẹ̀ ló ṣe ń ṣe bá olórí burúkú dẹ̀ ni olórí burúkú máa nù ẹ pa ni máa pọ̀ èmi ni máa pa ẹ kúrò níbàyìí tí bàbá ẹ máa dé mo sọ fún ọ̀gá mo sọ fún ọ̀gá mo sọ fún buka ṣé o fẹ́ buka ni. irú ẹ̀ ló ń ta kí ló fariwo kí ló fariwo tẹ́ sọ pé ẹ fẹ́ pààyàn tálẹ́ fẹ́ pàjẹ́ tálá di ẹ tó o fẹ́ pa máa pọ̀ mọ́ yìí jẹ. pa náà pa. ẹ buka you dey date this girl look at you this this game you dey this this game. ṣé o mọ nǹkan tó ń ṣe ẹ ṣá ṣé o mọ nǹkan tó ń ṣe ẹ ṣé kò ń ṣe pọpọ ló ẹ lọ ṣé kò ń ṣe pé ní recent problem nítorí òun tàbí yóò tẹ ẹ dẹ́tì yóò dẹ ẹ dẹ́tì kí ni dẹ́tì nínú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ẹ́ tó pariwo last week ó tajà owó ẹ̀ ò pé this week ó tún tajà owó ẹ̀ ò tún pé ó lóun ti sọ fún ẹ. Then nko. Na eh abi. And then nko. This guy Ebuka. Something is wrong. Something is wrong with your head. Ah Ebuka. Will you shut up with her? Ìwọ ló fẹ́ mi ni àbí mi mo fẹ́? Ah, ajo fẹ́ ra wa ni. Ìwà tita ni. E ma ti e. Mo rò pé ìyà ń jẹ. Ìyà ń jẹ oúnjẹ kọ́. Jẹ́kúrí yẹ pé. Jẹ́kúrí yẹ pé. Kúrú tó ń ṣe. Can cool, can cool, and can get get get away. This girl must come up for here. She must come up for here. She must come up for here. She go back, come out. She go back, come out. Nonsense. Àbí kí ni gbogbo pálapà ló ṣe? Ẹ Bùkà kí ló ṣèwà tí awọ́ Thank you Jare. jàre bọ́n ṣe ń bí nìyẹn. Ẹni tó fẹ́ ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ di àgbọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ here ó explain the situation fún mi òun ni problem so ó yẹ nínú owó ọjà tó jẹ ó fi sort problem yẹn ó ṣàlàyé fún mi gẹ́gẹ́ bí good samaritan tí mo jẹ́ mo ní kó máa wọlé pé máa wá bí mo ṣe máa sort yẹn òun ni eléyìí gbọ́ ló ló ló ló mọ̀ sí tó bẹ̀rẹ̀ sí í pariwo kí ni gbogbo rọ́bìsì yẹn òun ló fẹ́ mi àbí mi ni mo fẹ́. Ebuka gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ ló fà. lọ́nà wọ́n mo ti sọ fún ẹ wọn kì í bóbìnrin dòwò pọ̀ téèyàn bá bóbìnrin dòwò pọ̀ èèyàn kì í jèrè bọ̀ ń bẹ̀. ìyẹn kọ́ ni kò máa sọ mi ìbá dòwò pọ̀ mo fi sí in charge ní bísíǹnẹ̀sì àjogúnbá ni ìwọ̀n ni yàrá yẹn mi ṣe tó fi jèrè. ọtí i'm telling you hereditary ni. ebùkà sórí àwọn business kan wà tó lè ṣe mm-hmm. àwọn ìlú kan wà tó jẹ́ àwọn ìlú kéréje kéréje tó wà ní surroundings wa àwọn ìlú kan wà tó yẹ pé bàtà àwọn bàtà táwọn kọ́bílà máa ń ṣe yẹn oúnjẹ wọn yà ń bẹ̀ yẹn àwọn ìlú mi wà omi àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà tó yẹ pé àwọn ìlú kéréje kéréje tó wà ní sọ̀rọ̀ àwọn bí wọn nídìí nǹkan ìwọ́dẹ̀ lówó o lè fi mú ní ọ̀rẹ́ kan tí mo lè mú ẹ lọ bá tó bá máyì Mm-hmm. tó bá lè farabalẹ̀ tó bá ṣe business pẹ̀lú ẹ̀ láàrin one two to three months ìwọ náà wàá rí changes obìnrin ò ṣe bá dòwò pọ̀. Mm-hmm, very good now you are talking now ó ṣe ṣe bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ o mọ̀ pé business cycle lèmi ọjà now okay, tí n bá invest nínú business yẹn eh, pé mo ti invest bíi ten million kí n fi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí n ṣe ní iṣẹ́ ṣé mo lè rí twenty million láàrin oṣù kan. Ebuka ojú ẹ ràn. Èwo lójú mi ràn tó ń sọ? Ojú ẹ ti máa ń ràn jù. Ìgbẹ́ni ẹ sọ̀rọ̀ jàre ojú mi ọ̀rọ̀. Nǹkan tó ń pè ní òwò nìyẹn kéèyàn ṣòwò kó jèrè ni. Ní láàárín one month kò invest ten thousand kò sáré ten million kò sáré gbà. Kò má tà kò sí nǹkan tó lọ́wọ́ rẹ̀ ṣe. Nǹkan tóbìnrin fi ń insult ẹ ni. Obìnrin wo ló insult ẹ? Ebuka ọ̀rẹ́ lèmi àti ẹ̀ mo mọ̀ pé as a businessman mm, tó fi lè mú ẹ tó gbàgbé ten thousand àbí tó ń rẹran fọ́mọ mm. òun fẹ́ ọmọ yẹn. orí ẹ olólùbùrùkù nìyà aráyànjú ràn tójúbọlé ẹran ní òrù ló ń fi ọmọ wèrè wo ló ń so bí mo ṣe help ẹ yẹn mo ń ṣe kà. ló ṣe gbá mi létí. ẹ ó jókòó ìgbà tẹnu ẹ ń jò máa gbẹ kó lè sílọ ọkùnrin náà. ìgbà wo ni ká lọ síbi tí mo. máa fi ẹ tí mo ti go through brain mi máa fi máa get back to ẹ. ẹ ṣé kí wọn máa lọ ni. máa lọ jókòó náà kó bá mi tajà. ebuka. kí ni kí ló ń bu ẹ tó ń ká olùṣe ọ̀lẹ ní mo kò tó kàn án bó ṣe máa kó igbó sí ọ̀nà àpò yẹn yẹn omugbó ó máa kó sí àpò. lìṣẹ́ ẹ̀ ẹ̀ ń Chijioke. o ò o o o o rí ká ló mọ̀ ní o mọ̀ o bí mo ṣe wà náà business is a very good thing nǹkan tó mi jọba lé lórí ni ṣe mi ya so now awon kan wá bí mi sọ pé kí invest in so many other businesses wọ́n gbé business container kan wá pé èèyàn mo máa jẹ́ laptop mo máa jẹ́ desktop. mama mama import eh inside here. but èwo ni wọ́n fẹ́ invest nínú. a ní laptop yẹn àti desktop ni ọmọ méjì ni kọ̀mpútà náà ni ìkan àgbẹ̀ka ìkan àgbẹ̀ sí ọ́fíìsì àbí yẹn lè do desktop sórí kó máa kiri very good so mo á ní mo sọ fún wọn pé kán dúró nítorí ọ̀rọ̀ ṣùnùkùn tí yẹn fẹ́ fojú burúkú wọ̀ ó gbà kéèyàn ọbẹ̀ rẹ̀ sí mi kó jẹ́ kí n sọ wife wáìfù mi kí n gbọ́ láti inú wife mi kí n mú nǹkan tó ń ná fìyà ṣọ́rọ̀ mi yá ni mo ṣe ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ pé ó fi ìpè kí n bu owó mi sínú bísínẹ̀sì yẹn. ẹ ẹ ẹ máì ti bòwó sí jẹ́ kí èmi jẹ́ kí n lọ gbàdúrà sí. Oh, ṣé mo mọ̀ pé aládùúrà ni ẹ́ eh? o lè ṣàdúrà kó kú dìde but ìyẹn kò kò kò dídí business because tó o bá tètè kówó sí ìgbà tó jẹ́ kówó sí wọ́n lè gbé lọ fẹ́lẹ́ mi. mo mọ ohun tó dáa o fẹ́ àdúrà kò sí nǹkan tí o fẹ́ àdúrà láyé jẹ́ ń bẹ ṣàdúrà sí tí wọ́n ti fẹ́ gbàdúrà sí wọ́dẹ̀ mọ̀kàn tó fẹ́ ṣe next. ok ok àdúrà tó fẹ́ ṣe náà ó máa take how many days. kò ní pẹ́ rárá. kò ní pẹ́ ó mọ̀ pé kó dùn kó kòkó pẹ́ òun ló ṣe kókó kò gbọ́dọ̀ pẹ́ ṣòro mi yá so màá sọ fún wọn kan hold on pé tí wife mi bá ti fún mi go ahead ọkùnrin lè bí mi pé abọ́lọ́kọ̀ kú ṣé abáyá kú náà wà méjèèjì ló wà abọ́kọ̀kú abáyakú. abáyakú lè mi torí ẹ ni mo ṣe é bìá mo dẹ̀ láìkí ẹ torí ẹ mo ṣe wọ̀ pé tí mo bá kú sọ́dọ̀ ẹ mi ò ṣe mistake nítorí wàá fàdúrà jí mi and then yorùbá ti sọ̀rọ̀ ti fún proverb there. tó kàkà kó mo lóore kó fò kòtò kó fò àbí eh. kó jì sí kòtò. whichever way kó ṣe àti ṣe kan eh, múnumúnu á gbé fọ. kó jì sí kòtò. kó jì ni ẹkẹ kó fò kó jì the same thing very good ọṣẹ mu drink ya. bukola máa kọ ẹ. ẹ eh, ó ní kọ́mi ó kọ́mi bí ẹni tó kọ́ ṣòkòtò. Ah, <laughs> very good. Mm. Ah, <laughs> akọ̀wé, bóò ni? Ah, Ẹyin gbọ́ àbójẹ́ ó tẹ̀lé ojú tí tí àárín rí ọ̀, kí ló ṣẹlẹ̀? Balẹ̀, mo fẹ́ ká ṣe sọ́dọ̀ pẹ̀lú àwọn. Ẹ sọ fún mi sí pé gbogbo ilẹ̀ yẹn wà ńlẹ̀ àbẹ̀. Àkóso àrà lórí ilẹ̀ ń bẹ ńlẹ̀ sẹ́, ilẹ̀ wà ńlẹ̀ wọ́tà wọn wà. Fáìní ìfẹ́ kó dàbí ti màdámù yẹn, ti mẹ́tòdì ìṣẹ̀yẹn. Ṣé lórí ilẹ̀? ìṣòro bó o ńgbà mo wà ní ìṣòro ọlọ́run mọ́mọ́ jàrí ìṣòro kò sí ìṣòro sáàmù wọn sórí tó sì rí pé ẹni tó bá mú wa owó gidi ni kó mú lọ o torí pé ọmọ ajá ti kò nìyẹn wọn wọn o tó yẹ ọ ní kó mú owó gidi lọ ọmọ jẹ ìyàwó jẹ náà láti tàbí àṣà ní owó kankan tá à ń gbà ìdí náà làgbọ́n ojúlé tó ti ẹ̀wọ́n náà sì ní gbẹ̀yìn ẹ má wọlé ẹ̀fọ́ kan ìbàdàn tó bá máa fi di máa pẹ́ yìí ná ọmọ ìbọn yìí máa pè kọ́ wọn náà mọ̀ dúró dùn máa pè yìí bá ṣe máa jẹ. ẹ lábòlí wo wo sọ fún un pé tó bá jẹ pé yọba àrùn lápò àádé lówó tó yọ láàdé lówó ṣùgbọ́n gbogbo ẹ̀ náà gbà papọ̀ tó ti yọ ẹ̀hẹ́n bá ti retí nù wọn náà máa fẹ́ dínà wọn pé wọn náà là ń jẹ òun àwọn akọwé rárá o yọ̀dà bọ̀ orí adéyógbè ọ̀ yọ̀dà bọ̀ ọ̀sẹ̀hún ọ̀sẹ̀hún ọ̀sẹ̀hún yọ̀dà wọ́n lè kó owó wá àwọn kan ò ní. bàdà àlejò ni mo bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n nílẹ̀ ń ṣe wà lẹ̀ obìnrin kọ́kọ́ yìí pé òṣù ọmọ tó bá ti di pé ṣe nǹkan báyìí mo fẹ́ lọ consult kinní kan fẹ́ lọ ṣe kinní kan issue tó máa ń jẹ mi really like all that business bẹ́ẹ̀ ká kọ́kọ́ tójú ọ́ tó dáfẹ́ ṣe nǹkan anyways mo ti ń plan another area tó máa invest síbẹ̀ so olóòtú ni mo dúró de tí bá ti lólóòtú àmọ́ tó máa ń gbé bá ti ṣe àmà àmà fẹ́ sàlẹ̀ láti ok èèyàn lè fi all eggs in one basket anyway. yeah yeah ìpínlẹ̀ gbogbo eggs in one basket ọlọ́mọ ìbálòpọ̀ dáadáa ilé ìbálòpọ̀ ṣe tọ̀wọ́n á ṣe. Yeah, I'm working on another person, so looking over me and for me. I've been there for looking. Olótùbá àwọn ni. Uche ga kọrọ Singapore ita mawa jaba ya take a trip ni mi á lọ China kí n lọ get àwọn material so from there èmi lè gbàgbé wọ Mexico ń tèmi kí n jẹ́ sí America. Um, Ebuka mm-hmm. sorry jẹ́rìí mo ń tọ́ láti calculate nǹkan tó bí mo ṣe máa rìnrìn àjò mi be sure ṣe o pé ni ẹnìkan ó pa iṣẹ́. Hmm. Mm-hmm. bẹ́ẹ̀ ni sẹ́yìn Ebuka eh, ìlú tó fẹ́ lọ tó fẹ́ lọ invest eh, sí. that's very important Oh Right. When should we go? The money is here. Ebuka kò sọ́nà ń bẹ̀. Ọ̀nà oh, kẹ̀. Kí ló dé? Omi kí ló wá wà ń bẹ̀? Wọ́n tó bá invest síbẹ̀, owó ẹ̀ máa wọ mi. Eh? Kò sọ́nà ń bẹ̀. Ẹ eh, kàkà kí owó wọ then we use boat and we can do a boat business. Ṣé ṣáwa náà fi lọ rí owó bọ́ọ̀lù omi nígbà tí o ṣe flower tó máa wù? Ebuka for one business to another mi ò ní pé kó máa invest ó ní pé kó sọ nọ́mbẹ tó fẹ́ invest sí ó ní pé kó sọ nọ́mbẹ pọ́ máa dùpẹ́. irọ́ ńlá lọ́wọ́ padà rí sí ìdúpù ẹ̀mí èmi ọkùnrin mẹ́ta jàǹkàláyà wọ́n mọ̀ mí ni àbí wọ́n burúkọ mi tí wọ́n bá rí erin wọ́n gbóhùn erin. ebuka ebuka my love don't invest please no invest for that place they say they go dupe you ebuka. there is risk in every business. Hey. Eh. tó bá ṣe ló máa tó mú kó tó wà ń bẹ̀ no invest for that place láti ìgbà tó sì máa ń sọ fún mi pé fẹ́ invest sí nǹkankan tí mo lè ti bẹ́ẹ̀ ṣe prayer sí ebuka ṣé mo sọrú nǹkan báyìí fún eré. o oh, sori lóòótọ́ ká má parọ́ ká má jalè but eléyìí tó sọ náà irọ́ paraku ló wà nídìí à. irọ́ paraku ló wà nídìí à. i'm telling you ibi tó ti sọ fún mi pé ọ́ìlì ó wà níbẹ̀ from there i can turn to oil magnate ni wọ́n sọ fún mi pé mímọ̀ kò tí mo sọ. pẹ̀lẹ́ mo ti sọ tèmi fún ẹ tó bá ti gbà ẹ má sọ o. mi fi ilẹ̀ jẹun pẹ́ mi náà. ebuka mi gbúdọ̀ rí àwọn ọ̀rẹ́ ẹ̀yẹn mi gbúdọ̀ rí tí bá yí wọn bẹ̀ máa wọ wọn mi gbúdọ̀ rí wọn bẹ̀ ó dẹ̀ gbúdọ̀ invest tó bá invest lásán tó bá ti gbà ẹ jókòó tí wọn sọ. ó máa lù mí yẹyẹ wọn kan gbégbàjú fún ìwọ. wọn ò tó bẹ́ẹ̀ wọn gbégbàjú fún ìyàwó ẹ ojú òní tiẹ̀ very good. i don talk o no invest for that thing o if you invest for that you go see i don talk bàbá gba ẹ wọn gba ẹ nìyẹn o torí òun gbọràn. etí ló ń dùn mí náà etí ló ń dùn mí wọ́n sọ pé téèyàn bá ṣe nǹkan bẹ̀ èèyàn lè rí epo díẹ̀ tí n bá di oil magnet ṣe tí mo ní oil station tí mo ebuka oil kò ní lọ́mọ ó máa takú síbẹ̀ gbogbo family ló máa kó wáyé kó. <laughs> Hmm. Okay, he's still there. táìpù kan àánú nǹkan tó ṣe dáná mo pe nọ́mbà ẹ títí ò gbé bíbí lọ́wọ́ ló tún náà everything is set àwọn pálẹ̀ wọn ti bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ilẹ̀ ẹ̀ pipe tó máa fi lọ́nà omi yẹn àwọn mọ́tò tó máa lọ everything is set bùbọ̀dún máa pẹ́ tó gbé mo ṣe wá sọ bọ́dọ̀ tó òjíṣẹ́ kan ni. mo ṣàlàyé fún Ebuka Ebuka kò ní problem kan ó máa ń fẹ́ mú ojú ẹ̀ débi nǹkan tó fẹ́ rà nǹkan tá a fi jọ wá gangan. ẹ̀ bó ṣe dá nìyẹn ìyẹn gbọ́dọ̀ mojú ajé kó yí ìsàn nǹkan tí yorùbá sọ ni àbí oríṣiríṣi yorùbá ni oríṣiríṣi yorùbá kémi àtọ̀hún ìwọ kí n tún máa sọ èdè ìlú ẹ fún ẹ sórí mímọ mórí kọ rẹ mi ò mọ ọmọ gbé why because kò ní ìdùnmọ́ because i'm not interested in the business again. no no no because i understand everything is set àti ṣe ilẹ̀ tiwa but ìmọ̀ràn pipe wọ́n tó ní fọ́ pipe rẹ̀ gbogbo nǹkan tó bẹ̀ fi ṣe. ṣé mo bẹ̀yìn iṣẹ́ ìwọ àtàwọn bá lè lo olúkúlùkù yẹn ṣé mo bẹ̀yìn iṣẹ́ ee jikin pariwo na jikin pariwo ṣe kẹfà yẹmi jẹ ni kẹtọ mi padà ṣẹṣẹ àárọ òun mọ̀ ẹ̀yà tí mo jẹ lórí business kó tó di pé mo di business cycle nù tí mo dà sí mi ì ṣe mọ́. torí mo ti mọ pàápàá nǹkan tó fẹ́ ṣe ilẹ̀ tó sọ fún mi pé ilẹ̀ omi ni. ẹ no no no. èmi wàá pẹ́lú síbẹ̀ kí n jí mi àbí. solid ground ni. solid kọ bed of roses ni. ẹ bùkà ní sùúrù. kí ní sùúrù ṣorí eléyìí mú kó wà surprise mi olóòdù àbíkí ló ló ń jẹ olóòtú olówó àná bóyá orúkọ ẹwà gan ni a olóòtú kí ní sùúrù ṣé mo pé èèyàn burúkú ni a ṣé mo pé èèyàn burúkú ni a mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní owó Yorùbá tó sọ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní pé ẹni tó mo ní ló ń pa ni ìwọ ọmọ mi ò lè fẹ́ pa ni. ní kó ra lẹ kó invest. ní invest mọ́. ìdí ọ̀tún ó ó mọ̀ pé kìnìún yóò dá ó dẹ̀ ní kó wá bá mi by force by fire kí ni géèmì a tí tèmi bá mo fẹ́ tún ayé ẹ ṣe. wọ́n máa lọ tún ayé ara ẹ ṣe. iṣẹ́ ọtí tó ń tà kiri yẹn ṣe. kókó ẹ ọtí nìkan kọ́ ni mò ń tà ọtí nìkan kọ́ ni mò ń tà mo ti invest nínú epo tí mo jèrè bọ̀ mo ti invest nínú òróró mo jèrè bọ̀ kola nut and so many other stuff kí ló ń bẹ mi sọ tí o dùn. ta ló sọ wọn pé bẹ́ẹ̀ yẹn ò dáa. kò dáa ìyàwó mi ti lọ ṣe prayer ó dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé ẹ fẹ́ gbá mi ní. ẹ mọ̀ pé àwọn obìnrin pọ̀ wọ́n yẹ kéèyàn trust wọn. kí mi má trust ìyàwó mi ẹni tí mò ń kọ́ lù lójoojúmọ́ tó bá bà mí lè tó jẹ́ pé ara mi ò ń ṣègìrì òun ni mo bá rọ́ọ̀lù tó máa ń lùkì mí nọ̀mà so kí n má trust yà ìwọ ni kí n trust. ẹni ẹbùkà jẹ bá kí n pe baálẹ̀. má pe baálẹ̀ kankan má pe baálẹ̀ kankan má gbé ẹ ṣípè má gbé baálẹ̀ ṣípè má pe baálẹ̀ kankan in fact i'm done mí ìṣìmọ́ mí ìṣìmọ́ baálẹ̀ kan ọkọ̀ okòòlù ẹ̀ ń ṣe é ìwọ má tẹ̀sán. baálẹ̀ ẹ̀mí kan tó ṣe ni pé Mr. Dennis yẹn wà níbí wa ó dẹ̀ ti fi òpó òun máa rí yín so that ẹ lè jọ conclude ọkàn mo ò bí akẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ kó lè mọ̀ pé a rí pẹ̀lú nǹkan tí a ń ṣe lọ́dọ̀ no problem sir ẹ hold on for that uh, Mr. Dennis my boss wife. oh how are you doing sir. I'm pretty fine too. Ah, sure, sure, I'm ready. I didn't get to see you. No, no, no, I can understand, I can understand. Yeah, basically, like I said, um, I've got lots of money. I, I uh, though I'm not, I'm not born in Nigeria, I, uh, but I am a Nigerian. I was born in the States, but I really want to invest in my, in my motherland. So yeah, I love all all, all the presentation. I, I, I love the pictures. I've seen the videos that was sent to me. Everything was quite perfect for what I want to do. So I am 100% ready. Sure, sure, sure. And please, I really, really want your full cooperation. I want everything to go smooth. Whoever is going to work with me, I want them to be very honest. I am I am gonna be operative. okay? Thank you. Okay, thank you so much. Thank you. Sorry about that. Yes. <laughs> I'm sweating. I have to clean it up. Uh, okay, sir. Um, uh, mo ti ẹ wò bóyá nípa ti owó ṣé kán ṣe sọ́dọ̀ nàbí kán ṣe sọ́dọ̀ kí n jẹ́ kẹ́ no problem sir. Okay, ẹ ṣe sir. Okay. Is Second going to take me to the town? Um, yeah, there's no problem about that. Ah, good. Ah, so, ah, I need go back. Ah, ó ṣe máa ó ṣe máa tó bí two weeks ṣá bí two weeks ṣá. mo rò pé nǹkan tá a máa lè rí wọn tá a máa finalize everything. nǹkan tó ṣe ní bí aláyé òsì lára wọn. so ogun kan tí a bá ń ṣe níbà a ní láti wà very careful nítorí ẹni tí ó wà láàrin wa mm-hmm. so ẹ jẹ́ ká parí nǹkan ẹ̀kan ká tó. Shikun, okay. And then, and, and, sorry, sorry, before you say something, and that community, am I going to get this kind of fabric? Um, sure, sure. Looks good on me, I look ah, African. Very nice, very nice, very nice. Look at me. Ọ̀rẹ́, mo ní suggestion kan. Instead tá a máa fi lọ sí Alija community yẹn, mo property kan New Ondo State, Ifon community. Um, Mr. Mm, uh, Dennis, um, he said, would you like to get some lands in Ogun? Yeah, okay. those Ondo State. He said he has some property over there. I don't know if you have interest. Um, I quite appreciate your interest, to be honest. You're good, uh, good man, thank you. <laughs> but basically, this is how business is being done. I, I have a particular product I want to produce and when you're settling for a business, you need to go for where the raw materials are. That is where you build your factories. If you want to be doing like um, canned fish or stuff, you have to go to where the, there is a, you know, go to the sea. You have to go close to the river. You build your company close That's to the true. river. So that community is where the raw materials are. So I don't know if they have the same raw materials. Mm. Um, Wonderful. Don't, even bother because I, I, am cool with this Alinja community. Okay. So that is where I want to invest. Okay? okay. Maybe next time, okay? Before I can make No, no problem, um, Laura. Uh, uh, uh, so no, So, Mr. Denis, there's no problem. So I'll take you to Alinja. ìtàn bàbá olóko. ẹ̀rù balẹ̀ ọmọkùnrin tí ó ralẹ̀ lọ́wọ́ wa tí a gbowó lọ́wọ́ ẹ̀ òun ló dé láti ìlú òyìnbó ni mo ní kí n wá ìkẹlẹ̀ mọ́ ẹni tí ó ralẹ̀ ọmọkùnrin náà rẹ̀. ọ̀gá bóò ni. what's the same? He's great to you. Oh, oh I'm fine sir. ẹ jọ́nà in eh, a way. nǹkan tó ṣẹlẹ̀ ni pé aráàlú òyìnbó ni ibẹ̀ ni ọmọ yorùbá ni àmọ́ ìlú òyìnbó ló dàgbà sí i gbogbo nǹkan tí ẹ̀ ń sọ yẹn kò gbọ́ àmọ́ ó ń kí yín bẹ́ẹ̀ náà ṣe ń kí òun náà ṣe ló ṣe ń kí yín. ọ̀gbọ́n bò kọ̀gbélé yorùbá rárá kì í sọmọ nù ọmọ pọ̀ bí ọ̀sán kò sí àní gbóyè bóyè bá rárá. ẹ ń balẹ̀ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ẹni yóò gbọ́ ògùnkàn tí ẹ̀ ń sọ àmọ́ nǹkan tí a bá wá bí bóyá ká ṣe bó ṣe máa gba àwọn òwe ilẹ̀ tó ti sanwó ẹ̀ kó má rò pé ìwé yẹn ń pè mí mo sọ fún pé kò sí wàhálà lórí ilẹ̀ yẹn ẹ̀wọ̀n fáwọn aráàlú òyìnbó wọn máa ń gbọ́ wọn máa ń jàjà ilẹ̀ gbalẹ̀ palẹ̀ lẹ́fẹ́ lómi so mo ti jẹ́ kó yẹ pé kò sí wàhálà lórí ilẹ̀ títí so bẹ́ẹ̀ ṣe máa fún wa ní ìwé tó ṣe máa sáyìn bẹ́ẹ̀ náà ṣe máa sáyìn tí everything máa. ẹ̀bọ lọ àṣì àṣe àbí náà ewo lẹjọ wèrè nísì bó láti nísì bó ní òtún ìgbà dọ́kúmẹ́ntì nígbà tí wọ́n fẹ́ pàtó kúrẹ́ǹtì tí ò sí bí ó ṣe bí láti bá sọ̀rọ̀ bó láti bá sọ̀rọ̀. Is he angry or what? No, he's not. He's not angry. Just what about me? No, no. Let me talk to him. Um, Baálẹ̀, ṣe rí ẹ ní láti ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tí ẹ̀ ń sọ. Ṣé àwọn tó bá dàgbà sí ìlú òyìnbó, wọ́n lè má gbọ́ nǹkan tẹ̀ ń sọ. Àmọ́ wọ́n ń ṣọ́ ojú yín, mi ò fẹ́ náwó ó ń ṣọ ẹnu yín bákan náà bẹ́ẹ̀ ni ṣe ń lọ sókè tó ń lọlẹ̀ mi ò fẹ́ kó rí ní ìrìpé bóyá a fẹ́ gbà wọ́n àbí a fẹ́ kó ìwé ilẹ̀ fún òun. kí ni ọ̀wá sí yóò yìí mímọ yẹyẹ wọ́n bá bọ́ yorùbá kò lè yanjú o sọ gbọ́ bá ń sọ fún. ṣẹ́ríbi tí abọ́rọ̀ dé ẹ ṣe sùúrù mo ò ní fẹ́ kẹ́ fi titi yín ba tèmi jẹ́ èmi ti gbowó tèmi o tígi bá dá ẹyẹ tèmi máa fo ṣé ẹ léèyàn kankan tó gbóyìnbó tó lè bá sọ. kò sí kò sí kò sí kò sí kò sí kò sí kò sẹ́ni tó gbóyìnbó tó lè bá. kò sí kò sí kò sí jáde ẹ bá nìmẹ́lá mẹ́tọ́ mẹ́tọ́ mẹ́tọ́ mi rí àjẹ tí èdè mi sọ̀rọ̀ lówó ni mi ìnáwó lówó mi èrè mi kọjá yẹ mi àkílódé ẹ àjàre. kí la fẹ́ ṣe báyìí. mo rántí mo rántí mo Imso Ibo money. Mr. Dennis, there is no problem. The land is available and the necessary documents. But the thing is valid now. Uh-huh. Is that why he's angry? Uh -huh. Uh uh-huh. But right now, there is an interpreter. Uh Whenever you come to his place, uh there is someone talking, uh -huh. like communicating. Uh -huh. Oh, ah, ah, am I going to meet the person? Uh -huh ẹ káàbọ̀ sílé olúwa. dájú ẹran sá àwọn tí mo ní wọ́n wá sínú ìlú ìpọ́n fún aṣòwò Mr. Dennis. ẹ káàbọ̀. he is greeted you. oh nice to meet you sir. ẹ káàbọ̀ a ọ̀rọ̀ ìlú yìí gbogbo ẹ̀ ń dẹ́ wá náà gbogbo ẹ̀ náà ni ó ṣe é ṣe. Um, sir, when I met her, I realized she is a Christian. Um, and I now ask her that where do you worship in this village so that I can also be a partaker. That was what led us to you, sir. Dáàdi wọn ṣàdúrà. Wọ́n ní pé bàtà wọn rí i wípé onígbàgbọ́ ni mí. <laughs> Onígbàgbọ́ òdodo tí mo sì jẹ́ wọ́n wá ní àwọn fẹ́ mọ ibi tí mo ti ń jọ́sìn. Eh? Wọ́n wá ní káwọn ó tẹ̀lé mi wá. Eh, <laughs> Ẹ̀sọ́ gbígbí ni ibi eh. ni pé àwa náà lalákòóso gbogbo ìlú ibi is confirming it. yes yes yes okay. uh, is ah, alakoso carry gbogbo ẹ inside this church. what koso. koso eh, alákòóso nílé ra. he carry everything. bìtí Ṣàngó ti wọlé àbí. rárá ó ní kí ni ó ní kí lalákòóso wọn eh. ṣàlàyé fún <laughs> he he carry everything inside the church. Uh -huh. that's koso. yes alákòóso. Uh -huh. is welcome you and is collect you hand and leg. Um, oh, no, collect my hand and. Uh, collect you hand and leg. What gbà yín collect you hand and leg. <laughs> okay. As in, he accepts me into the church. Ah, yeah, <laughs> exactly. <laughs> thank you so much, thank you. Uh, kindly tell the pastor that by worshiping in this church, apart from a project that I'm bringing to this community. By worshiping in this church, we'll also be doing charity. We'll be helping church members. Any of them that need help, I am willing to also support. Ogan, Paddy. Okay. What I'm trying to say is that by coming here to worship, I will be helping members that need help oh. because I worship here as well. And then so that we can do charity. sọ fún wọn pé yóò ná wọn lówó wọn èmi kọ́ ni baálẹ̀ lóòótọ́ ṣùgbọ́n títì tán fẹ́ ṣe yóò ná wọn lówó wọn. wọn ò sọ̀rọ̀ pọ́n fẹ́ ṣe títì wọ́n ní àwọn wá ṣòwò nínú ìlú wa yìí báwọn bá sì ti ń ṣòwò àwọn ò máa jọ́sìn nínú ìjọ wa àwọn ò tún máa ran àwọn ọmọ ìjọ lọ́wọ́. kò burú tó bá jẹ́ pé nǹkan tí alàgbà yìí bá wà lù nǹkan tó dáa náà ni ilé ìjọsìn wa ó gba àlejò ó gbẹrú ó gbọmọ ó gba gbogbo ẹni tó bá ti wá ṣùgbọ́n wọ́n á máa ṣe àwọn ojúṣe ojúṣe afẹ́sanwó ọrẹ afẹ́sanwó ìdá mẹ́wàá tábàdẹ̀ ní òde tá à ń lọ náà gbogbo àjọ máa lọ àjọ máa yẹra wa sí ni. he spoke that if you worship inside the church every every Sunday you are pay cut ten is cotton cotton. who's gonna be cotton ten. Eh, owó cash is cotton cotton. okay, okay, okay, okay, okay. Now, I'm trying to get you. You mean tithe and offering? I'm gonna be paying 10% of my. Hey, eh. eh, why? Yes, yes, it's got <laughs> It's compulsory. You have to pay your tithe because normally, if you go to church, when you pay your tithe and you pay your offering, that that is a, those are the kind of money that will be used to develop the church. Elegantly. Elegantly. <laughs> I, I will do that. I will do that eh. comfortably. Eh. Eh, Olówó mọ̀ tán. And of course, and of course, if they going for evangelism, I'll be available too. Ìdánwò àníjẹ́ táìtì ti ń pè wọ́n. <laughs> I'll pay, I'll pay, I'll pay. And ọrẹ ọrẹ is owó money is brought out of pocket. Mm. It's brought out of pocket is pay that one You know nínú ṣọ́ọ̀ṣì náà that day we are going down you are follow all of us go out. evangelism. Eh, eh, eh. gbogbo ẹ̀ náà la ti gbọ́ ẹ jẹ́ ká gbàdúrà alàgbà wọlé ká gbàdúrà. he spoke that you jump on the floor and mm. prayed. Mm. What? Jump on the floor. I'm not injure myself. Go mm. left. Jump on the floor. I should kneel down and pray. <laughs> Why are you saying I should jump? Am I going to jump? Àdúrà Olúwa, bàbá wa tí ń bẹ ní ọ̀run. Ìtàn bàbá olóko tó bímọ mẹ́ta o. You made the job very easier for me. Yeah. It's good. It's good to be good. Oh. You can say that again. Um, now this is it. If I should give you a check, is there a bank in this community that you can withdraw from? Sick. Yeah. No bank, you. Wow. Kò bank. No bank. No bank. Okay. It's all right. Enjoy your drink. When I'm leaving, you will escort me to the car and I'll give you some cash. You're very funny. oh funny mo funny. you a clown. oh sorry sorry what i'm trying to say is that. You're making me laugh. You're oh. make me laugh. <laughs> yeah, that one, Mommy Jabba, I mean, yeah, you need to resemble my baba, my father. <laughs> oh, you resemble your dad. My daddy clown. <laughs> your dad is also a clown. Ah, really? My daddy is clown. <laughs> that means it's hereditary. Uh, Enjoy your drink. Yes, yes, yes. Are you okay? Ah, I'm okay, but yeah, I'm fine. Money, cat. I'm okay. Madam, ṣó ti pa olùbáṣọ? Ó ah, ah. ti tẹ̀ ná. Ibẹ̀ mo bí nǹkan mi. Ẹlẹ́ àti ń gbàjọ tẹ̀jẹ́ ń kájọ fún onímọ̀gùn, mo ti ṣàlàyé fún o. Ó sì sọ fún mi pé no problem. Ọlọ́run ti bàjẹ́. Ah, tí eh, ẹni tó ń bá ṣe ògbìfọ̀, tí mo sọ fún mi pé ìdílù bá fẹ́ ni kò máa sọ fún ọ ṣàlàyé fún jàre aláàlójó lọ tuntun kan bá bẹ̀rẹ̀ àlàyé bí ó bá bá ti ránṣẹ́ yóò yóò yóò di wàhálà ní kíni nísìnyí ah, ah, ọ ṣàlàyé fún ọmọ ọ lọ ṣàlàyé fún bọ́ ọ bá sì lè jọ ọ lẹ ọ ní ẹ àlejẹ o àlàníkù àti yìnyín àjọ jẹ kí ló dé báyìí ah, wọ ọmọ yọ̀dà fún ọ ìlú lọ fẹ́ jíṣẹ́ fún sọ́sí ọ iṣẹ́ ìlú lọ fẹ́ jẹ́ sórí ẹni tó ń sọ gbèfọ̀ fún. Mr. Dennis. ọjọ́ rẹ̀ sórí níta bá sọ fún ọ pé kọ́ ọ sọ fún lọ́ọ́ máa sọ fún kì í ṣe tó bá fẹ́ gbọ́ o tába ní ẹgbẹ̀rún lọ́nà ogún ni ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ni náà lọ́ọ́ sọ fún o tába ti ló kún tẹ́lẹ̀ bá ti sọ fún ọ pé okun okun náà ni ọ sọ fún ọfà ọfà náà ni ọ sọ fún tó ti yọ bó sì jẹnu kò sí. ṣé ẹ rò pé ọ̀rọ̀ yìí ò lẹ́yìn. Ah, òfin ìlú ni òfin tí ìlú fẹ́ Eh, lọ́sùn gbọ́dọ̀ tẹ̀lé. Eh. bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀. ọ̀nà oṣù gbàdúrà ọgbàdùn balẹ̀ mm. ọgbàdùn. ẹ̀sìn bàbá. ẹ̀sìn bàbá ọ̀yà kó lè. Daddy, ẹ wo, I come to talk to you. You see, the word of these people, you have tired me. You have tired me gan-an ni. Eh? as they do i no understand. ẹni sọ̀rọ̀ nù. dadi gbogbo nǹkan tó kà lẹ́ẹ̀ báyìí ṣe é gbọ́. kò lè mi lè gbọ́ láéláé kò lè yé mi ẹ jẹ́ kí wọ́n wálé ní ti tiwa tiwa. oyè ẹ wálé torí dadi wa. ìmọ̀ eh, eh. <laughs> ẹ má bínú sà eh. ẹ má bínú. mo ní ọ̀rọ̀ àwọn bàbá baálẹ̀ ó ti sú mi hmm. gbogbo bó ṣe ń ṣe yìí kò dáa rárá hmm. jẹ́gúdújẹrá wọn pọ̀. Hmm. ṣé rí òyìnbó tó wá eh, bàbá Dennis hmm. tó wá ah, ó ní nǹkan ribiribi tó fẹ́ ṣe nílùú yìí hmm. ṣùgbọ́n àwọn bàbá baálẹ̀ ní. ẹ wo ṣé rí ilé olúwa lẹ́wà èèyàn kéèyàn kan lásán ò sì gbọ́dọ̀ yọjú wọlé olúwa ẹ̀yin ẹ máa bọ́rọ̀ yín lọ. ọkàn àwọn bàbá baálẹ̀ ní wípé ká máa gbá. kẹ máa gbá kí ni. ká máa ah, wọ́n ní bó ṣe ń kó wákàkọ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ ká wá lè lọ. Ah. Ah. ah, kò dẹ̀ da wọ́n ní a máa gba hmm. eh, bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa tẹ́ ẹ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá last week tẹ́ ẹ sọ fún wa wípé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa mo wá ń wò ó wípé ṣé kí n tú àṣírí àwọn bàbá baálẹ̀ ni torí bàbá mi náà mọ̀ sí o hmm. àwọn náà mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tí n bá tú àṣírí wọn bó ni ó ṣe rí bó ni ṣe rìn nínú ìlú òun mo ṣe ní kí n wá bí yín pé kí ni kí n ṣe gan-an. Hmm ẹ ṣe àǹtí wa ó dáa kéèyàn sàtọ ọlọ́run torí ọlọ́run ọba nìkan lọ́ba tó máa kú wá kù ẹ sísà wa ẹ ṣe gan ìyá wa nínú olúwa kí lẹ rí sọ sí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ. ah dadi hmm? ẹ wò ṣe rí ìdálò níṣèlú o hmm. bọ́dẹ̀ ṣe ń ṣe ń bíbà èèwọ̀ bòmíì ni hmm. so báwọn bàbá balẹ̀ ṣe ń ṣe tiwọn bó ṣe mọ̀ ọ́ ṣe nìyẹn so ẹ jẹ́ ká rọra fi wọ́n lẹ̀ kàn jọ lọ máa yanjú ẹ̀ torí tó bá ṣẹlẹ̀ tán wá lọ́dọ̀ ẹ̀rùn bá sọ lágbájá ló sọ pé kinní kan kinní kan. bẹ́ẹ̀ni ẹ ṣe gan amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹ kí ni ìwọ náà rí sọ sí. ẹ ṣe gan sà bíbélì tèmi fi yé mi wípé kristi ni olórí ìjọ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó fi jẹ́ olórí fún wa ìyẹn tí ó túmọ̀ sí wípé nǹkan tẹ́ bá ti ní ká ṣe hmm. òun náà lèmi náà fara mọ́ a gbọ́dọ̀ tàpá sí àṣẹ olórí. ẹ ṣe àǹtí wa ṣẹ́rí ọ̀rọ̀ olúwa ọba mi kan kì yóò lọ láìṣẹ gbogbo nǹkan tí olúwa ọba mi dẹ̀ dáradára ni ṣùgbọ́n bí olúwa ṣe dá gbogbo nǹkan ní ti dáradára kò lè burúburú kó má sí àwọn èèpo nínú àlìkámà ìmọ̀ràn tí màá wá gbà yín ni pé ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó máa ṣe bọ́n ṣe mọ̀ ọ́n ṣe tó bá pẹ́ bóyá ìdájọ́ olúwa ọba mi ó fẹ́ dé ẹ má jẹ́ ká fi ọwọ́ ara wa ká fi ṣe ìdájọ́ ẹnikẹ́ni ẹ jẹ́ kí olúwa ọba kó dá ẹjọ́ yẹn bó ṣe tọ́ àti bó ti yẹ bí ẹ̀yin ṣe wà yìí pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣàlàyé tẹ́ làálẹ̀ yìí àwa máa bẹ̀rẹ̀ sí ní fi ààwẹ̀ àti àdúrà a máa bẹ̀rẹ̀ sí ní ṣe àìsùn lọ́sàn-án lóru a máa máa fi ààwẹ̀ àti àdúrà a máa máa fi jagun ọ̀rọ̀ tiyín ọ̀nà yín á dẹ̀ là. Ah, ṣé yẹn tẹ́rí ààwẹ̀ àtàdúrà yẹn mo nífẹ̀ẹ́ sí ẹ bí mo ṣe wà yìí i go hmm? i come back um, i pray hmm? i do hmm. ẹ wọ́n ní àwọn ń lọ àwọn ń padà. <laughs> ojú àlà ṣùgbọ́n kẹ́tọ́ lọ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa. Eh, pásítọ̀ bàbá sórí mi ò fi ọ. wọ́n mo sì fẹ́ bọ́ sọ mo fẹ́ kó létí kọ gbọ́. ẹ mọ tó ṣẹlẹ̀ bàbá ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká fi ti olúwa wa síwájú bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká díjú ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ìjẹ jésù olúwa bàbá bàbá àwọn ọmọ rẹ wọlé síwájú rẹ lákòókò yìí olúwa gbogbo ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ olúwa mú kúrò. àmín. eléyìí tí ò bá ń ṣe òótọ́ ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ olúwa gbà lẹ́nu wọn. àmín olúwa jà. alàgbà kí ló dé dáadúrà ṣe kíkọ kíkọ tó yìí. ṣé sọ́ọ̀sì lọ wà ní kí ló dé kí wà. gbàgbà kíkọ kíkọ. ọ̀rẹ́ dọ́ sọ́ọ̀nì tàbí. bàbá dé ọ̀dọ̀ ìlọ ẹ̀rọ mọ̀ ìyanjú wọn dáadáa tẹ̀lé ìyanjú. a gbọ́dọ̀ fi ogun èṣù wù kó tó di lọ ẹ wo kárólé ẹ jẹ́ ká àgbà mọ ta torí ẹ̀ pé o àdúrà kíkọ́ kíkọ́ ẹ̀jú sóyún mi o. n ta torí ẹ̀ pé o sórí ọ̀rọ̀ ìlú yìí má dà sí ti ọkàn ah, o má dà sí ti ọkàn o tọ́ ọ̀fẹ́ kẹ̀dé New York má dà sí ti ọkàn o má dà sí ti ọkàn o ntẹmọlórí ìgbàfẹlẹ ìmọ̀sọ̀sọ ibẹ̀ ní í sọ má dà sí ti ọkàn o. ẹ tẹ̀ ẹjọ́ dín nù yọ tèmi ibi tá a tó fi kọ́ lé ìjọ́sìn ìbọ́fẹ́ agbowó ni tí o já ń gbà là ń gbà lọ́wọ́ ó la gbà lọ́wọ́ yín ni. kò ní yé dáhùn dáa ìdàkúlọ́sì kò ní yé ẹjọ́ tó sọ. ilẹ̀ ta fún yín gan àwọn òòṣà bínú nígbà tó fún yín tá a fà wọn. ẹ bàbá olóye. ǹgbọ́ ti ẹ tọ́tọ́tọ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ ṣé ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi kí la gbé kí lẹ̀ ń jù. kí lọ́ bọ̀ ah, ah, ah, kí lọ́ bà wọ́. kí la ti sọ. òjíṣẹ́ ọlọ́run lèmi nǹkan tí n bá sọ ọlọ́run ló fi rán. má dá sí i. èké ní fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ṣẹ́ náà. yẹ́n kí lọ́ fi rán yín ẹgbẹ́ wọn lọ́ fi lọ yín. ọ̀rọ̀ olúwa kì yóò lọ láì ṣẹ. ọ̀rọ̀ ẹgbẹ́ wọn lọ́dọ̀ yín lọ́dọ̀ yín lọ́dọ̀ yín. ó dà kò burú. olúwa olúwa wa orúkọ rẹ ti tó. ẹ lọ gbọ́ ẹ lọ gbọ́ wọ́n yin fa o wọ́n yin fa o jẹ wúrẹ́ ifá o mọtí ifá. eléyìí kò gbọ́dọ̀ eléyìí kò gbọ́dọ̀ kò ní gbọ́dọ̀ ẹja gbàrẹ fún wọn kọ ṣọ́ọ̀ṣì wọn kó lórí ilẹ̀ wa. ẹgbẹ́ ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yìí kò bí o. sọ fún wípé ilẹ̀ yẹn ó máa padà tún rà ni nítorí wípé kí ni àwọn aráabí wọ́n ti ń tún wọ́n ti ń gbìyànjú láti gbalẹ̀ yẹn lọ́wọ́ rẹ̀ o sọ fún he said, he said you are boss the land again again. What? Uh, eh, he said You are bought the land that bought again and again. What's that stuff, right. Look, man. Ìbọn ìbọn wọ́n ti wọ́n ti wọ́n ti ń bínú gan-an ó sọ dídà gan-an tí wọ́n gbé pamọ́ bẹ́ẹ̀ ṣe ní sùúrù ká sọ fún ilé ìbò kí kó tó máa ó ti wọ́n ní kó sọ fún sọ fún o. He he spoke he spoke that uh, Ìyá Àdìgún you know Àdìgún bàbá Àdìgún ìtọ̀ he, they have bought the land before before and uh, the money they are pay ìgbà yẹn that time uh, you are pay the owó padà the money back. okay if I get it clearly there's a particular family that um, have a stake on the land. Uh, and now asking for money olówó ilé sí i ọmọ sọ wọn sọ díẹ̀ díẹ̀ ni ọmọ sọ nígbà tó fún wọn sọ díẹ̀ ó sì ní kó dákẹ́. ọ̀rẹ́ mi ó ṣe bí mi bí ó ṣe jẹ́ mo wá ń ṣàlàyé fún un. they are they angry right they are angry. ó ní ṣé wọ́n bínú ni. à gidi rẹpẹtẹ kára lè ẹ kó sọ fún pé bírákẹtẹ ni. ẹ ó ti yé. wọ́n gbọ́dọ̀ kó lè kó sí lọ́wọ́ bírákẹtẹ ni. wọ́n gidi inú tí wọ́n bí gan-an wọ́n fẹ́ dojú ogun eh, oníbọn oníbọn. He spoke that they are carrying gun. Uh, eh. wow! You mean those people have gun? Onjani body. Ah! Àwọn marginal people tó burú mi lọ wọn. Ṣáká kú la burúkú. He is marginal, <laughs> marginal. Call the police if they got gun. Do they have right to hold the gun? Only ní kẹ́ pọlọ́pàá. Ọlọ́pàá bú ọ̀rọ̀ ọlọ́pàá láwọn sọ yìí. Èyí sọ̀rọ̀ ọlọ́pàá rè. Ká fún ọ kí wọ́n máa lọ ní ọlọ́pàá kémi ọlọ́pàá máa dé ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ wa wọ́n yìí lè débẹ̀. Ah. sọ fún un pé a máa ó máa tún ilẹ̀ yẹn rà. yóò tún ra yóò ti yẹ a bá túlẹ̀ rà wá bọ́ sí tiẹ̀ àlàáfíà ní èsì kí wọn kò sí kankan. àbíká wa lè. bẹ́ẹ̀ ni kò sí kankan. baálẹ̀ is spoke he say you are pay the cash hmm. and uh, when you are pay the cash no more fight. okay if we pay them they're not going to fight they're not going to shoot. ó ń wo bí wo bí. ó ní bọ́n bá sanwó ṣé kò ní síjà. ààrẹ ò ní síjà lọ́dún peace. yes yes peace. ẹgbẹ̀rún èlò ní. ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà márùn-ún. lọ́nà márùn-ún bó owó ah, ọ̀nà ètò ọ̀nà àádọ́ta ní ọ̀rọ̀ yìí sí ni wọ́n sọ fún ọgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún. fífi fífi mọ́tà tí wọ́n báyìí parí mọ́tà tí wọ́n ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà àtọ́ta láti ṣe lọ́nà àtọ́ta. iṣẹ́ five five hundred thousand. Five hundred thousand mm. for the settlement. Uh, uh, Five hundred thousand. That's not too much to, to use and get a piece kí ló wí. olówó san oníkọ̀pọ̀ jù. wo lùkù ẹ̀ balẹ̀ tẹ́lí ní tẹ̀lé. òṣèlú kéré tiẹ̀ ní ìsìn. balẹ̀ will sign that he collected additional money for the line. ó àyẹn ò lè. ó ní ẹ tọwọ́bọ̀wé pé ẹ gbowó lọ́wọ́ òun. Ah, ó lè fẹsẹ̀ bọ́ ẹsẹ̀ nínú ìwé. ìyẹn kò ṣe é lò. ọmọ gbèsè èyí bẹ̀sẹ̀ sí. Ìgò tọwọ́ bọ̀ ìgò. Ọkọ̀ gàrà kò fẹ́ kí kékeré kọ́. Àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré kọ́. Gbogbo nǹkan tí dáàbì bá ti pa ní kọ̀ ìyá mú mi. Dáàbì yín náà wà lára àwọn ọmọ tó. Ẹ máa gba àwẹ̀ mọ́kànlélógún. Bẹ́ẹ̀ ṣe ń gbà yẹn látọ̀la lọ àwa náà bá yín gbà bẹ́ẹ̀ adẹ̀ máa máa bá yín fi àdúrà jagun olúwa gbọ́ àdúrà. ẹ ṣe ẹ kílé ó dára báwo ni gbogbo nǹkan tẹ ní kì sọ ní ti sọ gbogbo ẹ fún un òní kó wá mọ bó ṣe máa ṣe rẹ. sísá mi olúwa gbọ́ àdúrà yín ṣẹ́rí ọlọ́run ló ń wà pẹ̀lú wa kò dẹ̀ ní padà lẹ́yìn wa ṣẹ́rí ọ̀rọ̀ àwọn bàbá baálé ọ̀rọ̀ àwọn bàbá yẹn ó gba sùúrù o ṣe rí gbogbo nǹkan láyé pátápátá òun náà ló ń fẹ́ àdúrà eléyìí tó dáa ó ń fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà ṣe rí àwọn bàbá yẹn adẹ́tẹ̀ ni wọ́n wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè da wàrà nù hmm. ó wá dáa ká sá forí ara wa ṣó ti yé yín. olúwa àdúrà pé gbogbo ogun ni ó bá mi ṣe gbogbo ogun ni ó bá mi ṣe má máa ṣe kan kú o gbogbo ogun ni ó kábíyèsí o olúwa àdúrà yín ṣó yín ẹ máa lọ àdúrà wa gbà. ìjáde ṣe ń ta mo appreciate gbogbo oúnjẹ tí ń fún mi láti hmm? jọ i hmm? appreciate wọ́n láwọn dúpẹ́ hmm? gbogbo oore ẹ̀ ẹ̀ bá wọn. <laughs> èmi náà dúpẹ́. Thank you every time I thank you every time I thank you. gbogbo nǹkan tẹ̀sán lọ́gbọ́n. ó dáa ẹ ṣe gẹ̀ẹ́bà àkílé ó ti yá. ó ti yá ta àwọn yálé wọn sí wọn gbà. ṣé ok ẹ̀yà ẹ̀já lọ ẹ̀já lọ ẹ̀já lọ ó dáa dìgbà kan náà ó dáa gbogbo nǹkan tó yín sọ kẹ́yìn náà gbọ́. ah mo máa gbọ́ mo ti ń gbọ́ báyìí i hear i had everything mo ń gbọ́. àrífín lẹ́tọ̀ọ́ tẹ̀lé ìjàpọ̀ owó tó ń tiyà èmi ò jù ọ́ ìbò òjò onímọ̀ráàlú ẹ̀mí bójú di ni alàgbà ẹ̀rí bá lè ní ìbọ̀ mi ò sọ fún ẹ. kó màtá ti jókòó àti ṣoṣo ṣoṣo ṣoṣo pápẹ́ sọ̀rọ̀ tó jọ́mọ̀ ìlú yìí. ṣé nǹkan tó wá ṣe ń lu yìí nìyẹn. àwọn àfààyè gbá. a ti fààyè gbádùn nìyẹn ṣé nǹkan tó wá mú lu yìí nìyẹn kí irú yẹn kó máa lanu gbàgà wípé àwa ń kówó jẹ à ń ṣe àpapín à ń lu jìbìtì lẹ́nu ẹ̀. ọlá balẹ̀ ń jẹ o ìgbà ìlẹ́gbẹ́ ní bẹ́ẹ̀ fún ìgbàgbọ́ wọn kò gbé ilé ìjọsìn rẹ̀ bọ́ọ̀lù nílẹ̀ wa ni. ó tẹ̀ tí ń tẹ́ ó ti ń tẹ́ ah, wá kí ló ṣe arákùnrin yìí tó ń wò báyìí. ẹ ṣé ó gbọ́ nǹkan tá a sọ. kò gbọ́ bàbá ẹrú rẹ̀ ń bà wá ní kó tújú ká. o ti fajú o púpọ̀ jù ó fajú o ó fajú ah, o ó túra ká lé ló wà. <laughs> um, the two both of them. Uh, they are saying you are you are laughter <laughs> laughter. They want me to laugh. Yes, you are laughter. Kí ló sọ. Mo You want me to laugh? Mo ní ṣe ní kó rẹ́rìn. Ọmọ ah, ṣe rẹ́rìn bí àkìsà. Kò rẹ́rìn bí àkìsà. O ò wẹ́ tó jọ ní láti ló jọ. Ẹ̀jọ̀ láti. Láti ló jọ. Àjùsà ló jọ. Láti ló jọ. Àjùsà ló fojú jọ. Àjùsà ló fojú jọ ọmọ mi ẹ má jẹ́ ká fi ẹ̀tẹ́ ilé kaba pa alápa ẹ̀ẹ́n tó wà nílẹ̀ mo fẹ́ kó bá wa sọ fún pé alálẹ̀ ní ìgbà tọwọ́ tẹsẹ̀ kó kó káàbọ̀ sílùú wa. irọ́ o alálẹ̀ sọ fún òun fàlejò. ìlú káfájú rẹ̀ mọ́ra lọ́wọ́ tẹsẹ̀ tapá ti tán ni alálẹ̀ ní òun ọgbọ́n tó wọ́n ní alálẹ̀ náà ò lọ́wọ́lọ́wọ́ táwọn wà yìí àyàfi tàbá kọ́kọ́ ṣètùtù fóun náà tínú òun bá yọ ẹ òun wà lè gbàlejò gbà náà o ọ̀nà tó wà ní kó ìlọ ní sùúrù díẹ̀ náà. He spoke that you is Ajoji. Hmm. Ajoji. Come from far. Uh-huh. I'm a stranger and he's angry, doesn't want me. Uh-huh. Yeah, yeah, got it. <laughs> I've already paid. What am I going to do? Eh, oníṣe bóun ti sanwó. Kí ló ń ṣe? Ó lè tó sọ ohun tí ó bá mọ̀ kó òun fẹ́ dúró nílùú yìí. Àwa ti bó ìṣàsọ̀rọ̀. Òṣàdé náà nífẹ̀ẹ́ sí ọmọkùnrin dáadáa. Àmọ́ àtòwò tù lójú mi. Àwọn ẹ̀yà ti tu ìṣàlójú mi. Àwọn ọ̀pá yálẹ̀ burú gan-an tó bá ti nífẹ̀ẹ́ èèyàn báyìí ó ti nífẹ̀ẹ́ rẹ̀ ni. bẹ̀sẹ̀ sọ́nù náà ló ṣe owó láti dùn mí. the two both of them they lie to you huh? but I spoke truth I lie as they are lie to you. Oh, okay. Mm, they say the pray eh, Osha is eh, want to collect eh, money The dowry, the spot up. Yeah, that eh, is it. How much is that? How much is it going to cost? Kí ló sọ. Eh, ó ní èló gan-an ló ṣàfẹ́ gbà. Olúwulọ́wọ́ eh. kẹjọ. Ìjọba olúwulọ́wọ́ kẹjọ ní kòkà. Ààrẹ rí jọ̀mọ̀jọ̀mọ̀ gbogbo ẹ̀ ń dán gbogbo ẹ̀ sí. Kí wá ní ká. Wà lọ́nbù kékeré. Ẹ tó yẹ ká ká jó wọn. Ah, àmọ́ kò tóbi púpọ̀ kí wọ́n tóbi púpọ̀ ah, àti bọ̀kọ́ọ̀nù. Ó lè kọ̀ kò ní lọ. jákèjì èkúté tó bá ti ń jẹ́ ká máa kátẹ́gùn sí. àmì sọ pé kó wá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wa. òkèrè ajá mi jẹ́ díẹ̀ díẹ̀. ajá tèmi pọ̀ òkèrè. oyè mi fẹ́ yà oyè mi fẹ́ yà. òkèrè wo n tí àwọn alálẹ̀ náà fẹ́ gbà ohun ètùtù kò bá wa sọ fún pé àwọn alálẹ̀ náà máa gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún he spoke that the Orisha, the deity, is collect hundred thousand. Hundred Mm. Okay, tell them I'm going to pay. Olóhùn ó san. Ah! Mo sọ bẹ́ẹ̀ bó lówó lọ́wọ́. Ẹni tó yẹ kó jẹ́ ká kojú. Díẹ̀ díẹ̀ lámà jẹ́. Òbí kò ní ara mm. ẹ̀ lọ gbogbo ẹ̀ tọ́ síbẹ̀. Wọ́n á dùn pé gbalẹ̀ òsì lórí kalẹ̀ báyìí. Yeah, yeah, yeah, I'm a where's he? Where's the man? The big man here kí ni ìgbọ́dọ̀ bá wọn. àwọn gbọ́ngbà tẹ pé baálẹ̀ ní ìsìn. ẹ̀fọ́ ọmọ wa ti dé lóko báyìí ṣe ká tó nà sí bá tó nà sí àkóso bẹ́ẹ̀ náà ìwé náà kí tó ṣẹlẹ̀ baálẹ̀ tí o bá sọ pé kò sáré yàrá kan ò tó ló ó lé lẹ́dùkú kan tó gbọ́dọ̀ ṣe fóun tó bá ti tòdítọ̀ lòun ó wà dá padà ìgbà náà lálẹ́ lòun rí ìjókòó sí ìlú. ó ti ṣe òòṣà baálẹ̀ wa ṣe òòṣà. Hmm the dice he carry balẹ̀ he go. àìdá ìsinmi ti báwo. ẹni sùúrù. dáìsí kọ́ mi ní. àwọn ọmọbìnrin má sọ̀rọ̀ sọ ìlú ló rán ẹ́ léèwé o. tẹ̀bẹ̀ gbọ́ tí ń pe dáìsí dáìsí látẹ̀ nǹkan dáìsí náà máa ń fò sà. àmọ́ àmọ́ àmọ́ àmọ́ tó wà níbẹ̀ ní èdè tí wọ́n bá wọn tó sọ pé ẹ̀rọ ṣe nǹkan fún baálé kí baálé nìkan tó kù bẹ́ẹ̀ ni pé kí ni òòsà tó fẹ́ gbà báyìí pẹ̀lú tí báyìí ti àbí. nítorí baálẹ̀ kò lè gbèlú àfi ká lọ gba baálẹ̀ lọ́dọ̀ wọn òòsà àwọn onílẹ̀ bá wa sọ fún. he bring baálẹ̀ back he pay cash. but that is not correct they are just making it up. yes. Uh, they are like making like it up, making it up. Uh, oh, no, they, you okay. Tell nah. them, ask them that how much will it cost gẹ́gẹ́ balẹ̀ bá ó ní èló ni ẹ máa fi gbá balẹ̀ padà. ó bá wa sọ fún pé alálẹ̀ náà máa gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. They are told me to tell you that you are bring hundred thousand again and the hundred thousand again is mean that is hundred hundred is two hundred thousand. Yeah, okay, okay. You, you're gonna use it to buy stuff to appease the gods, right? Don't worry kò bu ó ní ṣe bẹ́ẹ̀ fi tu òòṣà lójú ni. àwọn ló dára fún ìjẹ èyí bó burú o èyí bó burú. Morris Salam, the reason I called you, I want to ask you some questions. Why did you choose to be this honest? with me. Hmm. The matter is long. Ago. Oh. You see, these people, they are not want to allow the village to grow. Oh. They are doing bad, bad things for the village. The people that are come to do something good for the village, they are pursuing them, pursuing them. And as they are pursuing them, pursuing them, the people that are in the village, they are not grow. Hmm. Hmm. Many people will come. They are collect the money, they are pursue them. Hmm. One madam will come. They are call her barista. And when he come, hmm, they are do bad for madam. Baba Bale and everybody, they are too bad for madam. When I go to Eco State to meet madam, madam is tell me say. Gbogbo ọ̀rọ̀ yín ló yé mi, àmọ́ báwo gan-an la ṣe lè bọ́ lóko ẹrú yìí? Ẹ̀yin fúnra ara yín lè lè múra yín kúrò nínú ẹ̀kọ́ tẹ̀wá. Mm-hmm. Nítorí pé ìjà òmìnira ni. Mm -hmm ẹ̀yin fúnra yín lè lè dìde fúnra yín pé nǹkan tá a fẹ́ fọ́jọ́ iwájú wa rèé torí tẹ́ ẹ bá dúró káwọn bàbá jà fún yín irọ́ o báwọn bàbá ṣe rí yẹn lè máa padà yìí lọ́jọ́ iwájú kò dé dá bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jẹ̀jẹ̀ òmìnira kò ń ṣe fára yín nìkan fún ọjọ́ ọ̀la yín fáwọn fámìlì yín tẹ́ ẹ bá wá dìde wá jẹ́ kó yé wọn pé ẹ̀yin fẹ́ kàwé ẹ fẹ́ kí ọjọ́ iwájú yín dá torí bẹ́ẹ̀ bá kàwé tí ẹ̀ ṣiṣẹ́ bí àwọn bàbá ṣe rí lóko yẹn lè ṣe máa rí o wọ́n dẹ̀ ní pé education is key ẹni tí ò bá kàwé sìn kò lè jẹ́ nǹkan kan ní ayé ìgbà kan náà wọ́n sọ fún wa pé education ló wà important tàbá ti kọ́ṣẹ́ tàti ṣègbà tàbá ti wà òkè níwọ̀nba òtítọ́ kò rí bẹ́ẹ̀ sì ni o hmm. èèyàn láti kàwé sìn nítorí ara èèyàn àti ọjọ́ iwájú èèyàn àtàwọn àwọn mọ̀lẹ́bí èèyàn ọmọ tí èèyàn máa bí lọ́jọ́ iwájú ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹni tẹ́ bá fẹ́ kàwé ní abúlé àlèjà ẹ kóra yín pọ̀ kẹ́ ẹ jìjà òmìnira kẹ́ ẹ jẹ́ kó yá àwọn bàbá pé ẹ̀yin fẹ́ lọ léèwé ẹ fẹ́ jẹ́ èèyàn lọ́jọ́ ọ̀la táwọn fẹ́ di gómìnà táwọn fẹ́ di president ẹ jàjà òmìnira pẹ̀lú mi lẹ́yìn yín ìjà òmìnira tó darí máa jà. ìjà òmìnira. bẹ́ẹ̀. àmọ́ báwo la ṣe máa jàjà òmìnira gan. àbọ̀rọ̀ là ń sọ fún mi wáàbí tó bá dé inú ẹ̀ àdòdè. àdòdè ń dé. Hmm. Hmm. Hmm. and um, they uh, do plenty plenty bad things that I no like. Eh? That's why I get half education. Um, Mọ́rin Sara. O kú fọmọ nìyẹn ṣe. Eh? Ẹ gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá. Ah! Ọmọ Yorùbá pọ́nbélé ọ̀hún ni mí. sórí nǹkan kan ní bẹ́ẹ̀ kò mọ̀ nílé ayé yìí èèyàn lè gbọ́ tó ẹni tó ń ṣọ́yàn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó lè dàbí ẹni wípé gbogbo ẹ̀ fẹ́ dí gágá lásìkò yìí téèyàn bá dúró ní dúró pé òun fẹ́ dúró síbi òótọ́ tó dúró síbi pé èyí tó dáa lòun fẹ́ wà pẹ̀lú kó má yọwó láti bẹ̀rẹ̀ kó má rọrùn láti bẹ̀rẹ̀ àmọ́ èmi fi ń dá ẹ lójú lẹ́yìn kò sẹ́ni tó máa ṣe irú ẹ̀ tó máa ṣe lásán. àwọn tó ní ilẹ̀ àwọn tó tẹ̀lé idó àti ọjọ́ ọ̀la àwọn ọmọ tí wọ́n tún máa padà bí sílùú yìí ẹlẹ́dàá wọn ò ní fi ẹ́ sílẹ̀ o. àmín. ó máa padà jẹ́ èèyàn nílùú ló tà ń sọ yìí. Um, èèyàn bíi tẹ ó ṣọ̀wọ́n and um, mo wá ti wá rí ìdí tó fi ṣe kí ni tó fi pinnu láti máa wu ìwà tó ń wù torí ẹ̀rù kọ́kọ́ ń bà mí tẹ́lẹ̀ bó wá ṣe ń ṣe ni kó máa ṣe lọ. gbogbo àwọn tó ń hùwà bàjẹ́ yìí màá bọ́ sí bọ́bùlẹ̀ gbogbo nǹkan tí wọ́n máa ń sọ délẹ̀ gbohùngbohùn máa wà lára mi. bẹ́ẹ̀ni àti tèmi náà. gbogbo ẹ̀ àmọ́ ìwọ o kẹsẹ̀ járí kò sí wàhálà fún ọ gbogbo àwọn tó tọwọ́ bọ̀wé gbogbo ẹ̀ ni mo ti dì mú gẹ́gẹ́ bí ẹ̀rí ìdí tá láti fi wọ́n jófin ni wípé bẹ́yàn bá máa kọ̀lù mọ́ kó ṣe tán àti fọ̀yà ẹ̀ mọ́ hmm. in this instance ìwọ lọ́lọ́run fẹ́ lò láti ṣe kíni to save ìlú yìí hmm. kí ìlú yìí lè tẹ̀síwájú àwọn tó kù á máa wọ̀ ẹ́ bí àwòkọ́ṣe torí pé téèyàn bá nífẹ̀ẹ́ ìlú tó wà nú ẹ̀ òun láti nífẹ̀ẹ́ láti rí pé gbogbo ẹni tó wà nínú ìlú yẹn tó ń gbèrò pé kílù yẹn ga àti àjòjì gbogbo wọn lè máa bá ṣòótọ́ ó máa ga o ó sì máa jó lórí nílùú yìí gbogbo nǹkan ẹ dẹ̀ sì máa padà ó máa padà bọ́ sáyọ̀. and let me make a personal promise ìwé tó ló kà dáadáa yẹn wàá ka ìwé yẹn pé. ha ẹ̀yin kàwé ẹ ṣeun. kò sí pé máa kà á pé nìkan táyé bá ti yọ gan wà á tún lọ lóyìnbó wà á tún lọ kà. Ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ìwà ìwà èrè wa òun ló ń ṣe kí ni ló ń jẹ. Ah, ẹ ṣeun. ibi táwa wà yìí la máa sọ pé ògiri ń létí òun ṣe gbé ẹ wá síbí kò sógiri kankan bí ọ̀rọ̀ tájọ́ sọ yìí ó ti di ìmúlẹ̀ ó ti dáwó. mi mi tí ìgbọ́ yóò bá bí ṣe wà ìwọ nìkan ló mọ̀. <laughs> mi ti gbọ́ yóò bá bá ṣe ń ba lọ́nà àwọn àbálọ́ láì tọ́jọ́ ìwọ̀n àgbà díẹ̀ sí ọwọ́ máa tẹ gbogbo wọn àfi wọn jófin àtẹ̀fọ́ lóyún mọ́ lóyún adébẹ̀rẹ̀ sí nígbèga látàrí pé ìwọ̀n dúró sí di òótọ́. fẹ́ẹ̀mù bàbá mi náà ni. <laughs> tába débẹ̀ yẹn a máa fún All right. All the scenarios that played out in your village, your criminalities, all your bribery corruption, aiding and abetting. All of them have been sequenced and submitted to the law enforcement. To be honest with you guys, you are in for it. Eh, eh, ẹ má bínú ẹ̀gbọ́n, ẹ bá ṣe ní tiwantiwa, kẹ́ wa gbọ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ, ṣé mẹ́fà mọ́ra wa? Eh, ẹ ṣàlàyé ẹ̀ ní Yorùbá kó lè yé gbogbo wa. Nǹkan tí dáàdi ń sọ ni pé hmm. ẹ sọ Yorùbá kí gbogbo wọn lè gbọ́ nǹkan tẹ́ ń sọ. Ah, ah, ah ṣe ń tú wọn lẹ̀. ọgbẹ́ yorùbá. gidi. ọmọ yorùbá ni ẹ. balẹ̀ ó yà yín lẹ́nu. <laughs> ẹ bọ́jà tí wọ́n sọ̀tọ̀ yìí kò sí nǹkan tẹ́ ẹ fi mi wé tán ẹ ṣe fi mi wé gi lẹ́ fi mi wọ́pẹ̀ ẹ tún lọ́ mi lọ́lé o ẹ dẹ̀ tún gbìyànjú ẹ bọ iye owó mi tẹ́ tẹ́ ní jìbìtì ìyá àgbúwọ̀ owó ẹ̀ bàbá personally my witness against yín ní court máa dúró báyìí máa máa takò yín ni ah. ẹ ń ṣèyàn tó dáa àwọn ọ̀yàn yẹ́wò bíi ó fún yín ní oyè nínú ìlú ẹ wà nínú ìlú yín tó yẹ kẹ́ máa wá ìgbéga ìlú bẹ́ ṣe máa jẹ ìlú pa bẹ́ ṣe máa jẹ gbogbo àwọn àǹfààní tó fẹ́ wọnú ìlú gbogbo ẹ̀ lẹ́ ń kó sápò gbogbo ẹ̀ láti mú ohun yín gbogbo bẹ́ ṣe ń gbà gbogbo ẹ̀ ní akámẹ́rà tó ti wà lọ́wọ́ ìjọba ẹ farabalẹ̀ kẹ́ gba ìdájọ́ yín torí pé kí ni no escape route. baálẹ̀ ni. èmi ò bá kọ́kọ́ baálẹ̀ ni èmi ò bá kọ́kọ́. báwo kò ṣe ẹyin inclusive ẹyin gan ẹwà included sí ẹwọ bí ẹwọ rú barista tó fẹ́ kí ìlú ìdá tó kó wá bẹ́ ṣe lù ú jìbìtì tẹ́ ṣe gbogbo ẹ̀ apá kan nìyẹn. now àti mo yí báyìí torí pé tẹ́ bá rántí lọ́jọ́ náà lọ́hùn. Mr. Jones. Oh, barista padà um, Abuja ni wọn àgbà tí ẹ pè mí yẹn bẹ́ẹ̀ ṣe pè mí báyìí mo take the next available flight mo kàn tó padà bọ̀ ni mo wọ pé tẹ́fì lè pè mí yẹn ó wà very important. ẹ ṣe gan títàn. thank you. ṣé mo lóko tó ń pè ní ìlú àlejà. yes of course mo mọ àlejà ẹni sọ̀rọ̀ náà ṣé kò ṣe pé ẹ tún fẹ́ lọ invest síbẹ̀. ẹ ti já náà mo ti invest síbẹ̀ already bẹ́ẹ̀ ni I've done a whole lot sílùú yẹn àmọ́ nǹkan tí mo kọ̀ rí ni pé ìlú yẹn ò fẹ́ develop kò dẹ̀ ń ṣẹjọ́ àwọn tó wà ń ẹjọ́ àwọn àgbàlagbà ìlú yẹn gangan ni. oh that's bad. at a point mo dá mini foundation lẹ̀ fún àwọn ọmọ wọn tí wọ́n fẹ́ lọ sí school tó fẹ́ kọ́ṣẹ́ tó fẹ́ ṣe nǹkan kan bó ti bá ṣe ń fún àwọn òbí wọn ní owó yẹn wọ́n kùnà ni mo wá rí i pé they are greedy selfish and corrupt. Uh, that means they are like uh, saboteurs. you understand òyìnbó yẹn gbogbo lèmi wá ní ìbáyìí kẹ bá mi lọ fi tù wọn lójú nítorí pé tí àbá gbégbèsè tó máa lágbára ìlú yẹn ò lè develop in the next five years ẹ̀ níròyìn kankan tó máa yọjú nílùú yẹn rárá torí mo rí i pé olè làwọn àgbààgbà ìlú yẹn mo fẹ́ kẹ́ lọ síbẹ̀ yẹn inú mi ti ẹ̀ dùn pé orúkọ yóò ń ṣe orúkọ yorùbá wọ́n máa rò pé ẹ̀ jẹ́ yorùbá torí mi fẹ́ kẹ́ ẹ ṣèdè yorùbá mi fẹ́ kọ́ mọ̀ pé gbédè yorùbá rárá òyìnbó ni mo fẹ́ kọ́ lọ́ máa lọ sọ lọ́hùn torí pé tó bá ti rí àwọn tó gbóyìnbó wọ́n máa ń rò pé wọ́n gọ̀ wọn mọ nǹkan kan wọ́n á fẹ́ fà ìmúra kán lè jẹ ẹ̀wọ̀ yín dáadáa so mo fẹ́ kẹ́ bá mi make sure pé àwọn literacy investigation tí mo need láti mọ reason tó fi ń ṣe nǹkan tó ń ṣe yẹn tó ń fi fẹ́ káwọn ọmọ kéékèèké ibẹ̀ gbérí mo fẹ́ mọ̀. ok tí n bá gbọ́ yín dáadáa mà mo ń lọ bí like undercover. Mm-hmm, exactly. wow interesting. And I know you can do it. Yes. Madam, ẹ̀rọ òkùnkùn ṣe ẹgbẹ́ ìgbẹ́ dáadáa. Ibi tẹ́ ẹ̀rọ mi dé, àjẹjù bẹ́ẹ̀. Èmi náà jẹ́ ẹ̀rọ mi. Èmi náà dẹ̀ rọwọ́ mi. Anything tẹ́ bá fẹ́ láti fi jẹ́ kí iṣẹ́ yẹn kó máa gùn wọn dáadáa. I'm ready to do it. Um, gbọ́dọ̀ commencement kí ni ìjọ́wọ̀lẹ̀ wò ní ibẹ̀? Baálé mo lọ sọ fún yín. Ọba ayé jẹ́nu à ń yanjú ẹ̀. kò sí ilé. ó yà yín lẹ́nu ẹ̀rí pa abúyín báyìí lọ́tẹ̀ yìí. tó bá jẹ́ pé gbogbo èèyàn tó wà ń lu ìwà dàbí ẹ̀yin ẹ worú ọmọ yìí òun dá yàtọ̀. gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú pé àní kó tún dórí tèmi kẹ bá gbogbo ẹ̀jẹ̀ bá ṣe ń ti sí yín tẹ̀ ẹ̀ hàn yẹn àjọmọ ni gbogbo ẹ̀ ló sọ òun fẹ́ kí lu ìdánì. ìwọ lóró kó ẹ̀wọ̀n fẹ́mi àtẹ̀gbọ́n rẹ̀ ní ti tàwọn ẹ̀yẹ́ ó sì ṣe wẹ́ẹ̀dì lòdì. ọmọ àlè ni ọmọ àlè lọmọdé. ọmọ àlè ni ọmọ àlè ah. lọmọdé. don't be crazy ẹ má bínú. ẹ no no no don't panic hey young girl young girl wo bí jẹ́ kí n ṣàlàyé kọ̀ọ̀kan ẹ̀ má máa lé kí àwọn ọ̀yàn fẹ́ràn ẹ̀ always fight to stand by what is right èyí tó dáa tó lẹ́tọ̀ọ́ òun ló ṣe fà wọ́n lẹ̀ wọ́n máa jèrè iṣẹ́ ọwọ́ wọn. alàgbà alàgbà pẹ̀lú gbogbo wàhálà àti àtótónu tó wà ní ìgbà yìí kí ni nǹkan tó kàn torí ọ̀rọ̀ àwọn bàbá yìí yẹ ká máa wò báyìí. lọ́dọ̀dọ̀dọ̀ kò sí ṣíṣe kò sáì ṣe wọ́n ti mọ ti mọ nǹkan tó kó sí gbogbo evidences àti àwọn ẹ̀rí ta ní àti kò sọ́wọ́ ìjọba sọ́wọ́ ìjọba ló wà báyìí. pásítọ̀ ẹ má wọrí ṣé rí gbogbo wọn àṣebí tó bá ti di ọjọ́ Monday wọ́n máa fi ojú ba ilé ẹjọ́ ni. Ah! ẹ ẹ máa wá gbọ́ ṣẹ́rí ohun tó dára ó ń fi àdúrà èyí tó kù díẹ̀ káàtó torí pé àmọ́pò tí wọ́n máa wà níwájú Ọlọ́run tí wọ́n bá lọ tán olúwa ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín olúwa bàbá dáríjì àwọn ọmọ rẹ torí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wọ́n mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú àmì olúwa kò lọ. ọ̀rọ̀ yẹn kọ́ lélẹ̀ ó yẹ pẹ́jẹ́ ìṣẹ́fà ó yẹ báwọn padà sínú bẹ́ẹ̀. ìwà ìka ọ̀sán wa torí pé ọ̀tá fà sókè tó dórí tó ṣe bọ́ba ayé òróhùn ọba òkè ń wò ẹ́. kò sóhun tá a ṣe láyé tó gbé gbogbo ohun tá a ṣe àṣepamọ́ ló wà o ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere ìwà ìkà ẹ sùn wọn o. ẹ ṣe rere ẹ ṣe rere nítorí àtúbọ̀tán ohun tẹ́ bá ṣe ọmọ yín ó jẹ níbẹ̀ ohun tẹ́ bá ṣe ọmọ ọmọ yín ó jẹ níbẹ̀ àṣegbé kan ò sí ẹ wí fún wọn kí wọ́n gbọ́ pa àṣegbé kan ò sí ẹ ṣe rere nítorí àtúbọ̀tán.